pàdé mi. ẹ ra ṣe pẹ̀lú àwọn eléyìí o. àwọn eléyìí ṣẹ́. ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé pariwo kí ló dé máa ṣe bí tẹ́kọ̀ máa rojọ́ rojọ́ kí ni problem yìí. ayé rẹ̀ mad ẹ ti yà wẹ̀rẹ̀. ó yà lọ mi lọ mi. tó bá tún mọ́ mi tó bá tún mọ́ mi. ìrẹ̀ jọmọ́ mi yìí ni àwọn táwa ń bọ́ lé wọ́n jù yín lọ náà kí ló ṣe yín báyìí ló lè fẹ́ pa lálẹ́ yìí ẹ sọ fún mi máa fún yín dọ́bù rẹ̀ tán stẹ̀ lẹ̀ máa fún yín kí ló ṣe ń tẹ̀ ṣe wọ́n rọ̀ wọ́n. owó yóò ta mi lára yín bí kọ́sí irú mọ́tò tó gbé wáyé náà wọ́ọ̀tì yẹn tẹ́fẹ́ táìmù. èmi lè kí ni pé wọ́n ga jù àwọn ọmọ tí ó ń mọra wọn ni ṣọ́rẹ́ lè yóò ti lọ ọpọlọ ẹ̀ papọ̀ lọ́pọ̀ bá wà ẹ̀ àwọn ọmọ yìí ṣáàjú ní ọmọ yìí gbogbo àkàlà máa bóyọ gẹ́gẹ́ lọ́rọ̀ ayé. ó máa jẹ jẹ máa jẹ alágẹmọdé àbíkúdẹ lórí ẹnìkan kì í mọ alágẹmọ lábẹ́ ìwé a kì í mọ ọmọ ọ̀rọ̀ òdìgbà lábẹ́ odò tàbá ní ká mọ ọmọ alágẹmọ lábẹ́ ìwé ayé bírábírá àdéwé àbẹwé lọ tàbá ní ká mọ ọmọ ọ̀rọ̀ òdìgbà lábẹ́ odò àdòdò àsàlọ ẹnìkan kì í mọ ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú máa jẹ. Trust and gain. Oh, love and lost. Ooh àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹkù ooo rẹ́mínàtì àfojúfẹ́ni máa fọkàn fẹ́ni.

ṣé o lè bí ìpègé ọ̀hún ó sọ pé ìrọ̀lẹ́ ni mo sọ fún ìpamọ́ ní kéèkì. ìrọ̀lẹ́ báwo ṣé bí mo wà ń bẹ̀ lọ́jọ́ tó fún lówó pé ọ̀sán ló ní kó deliver cake. <laughs> ẹni tá bẹ́ẹ̀ ṣe surprise òun náà ló ti dé wá bá wa yìí. ẹ wá kí ni problem yìí gangan náà ẹ ẹ ṣì pariwo ẹ cake ẹ fẹ́ lọ ṣe kíní kan ẹ fẹ́ ṣe surprise ń dẹ̀ ti wà ń bíbá already ṣé yẹ̀ ò tó lọ́tọ̀ ni.

kí ló ah. okay then mo just wait for me I'll join you soon okay? ní just calm down mo ń bọ̀ All right, baby. Kẹ́misọ́lá kí ló dé. Are you alright? I'm okay, I'm okay, I'm fine, I'm fine. Gbogbo nǹkan tá plan pa fẹ́ ṣe ń kọ́. Ẹ wo ẹ ní sùúrù, ọkọ mi ló ń pè mí, ẹ jẹ́ kí n lọ attend sí náà, ṣe understand? Máa padà wá rọ̀lẹ́ wọn gọ́tẹ́ plan pátápátá, òun náà la máa ṣe, ẹ má worry, mo wà fún ilé ìtọ́jú. This is your birthday. Don't worry, let me go see my other one. I'm fine, I'm fine. Ah. Bójú bójú, Ọlọ́run wọ̀. Oh bó bá lè gbé mi. fi mi sílẹ̀ bó ṣe bá mi rí. Mama, thank you. Oh, oh my God. This is a surprise. Baby, you are surprised me go money. Oh, no. And you don't call me. And you know what I'm be? Ejire. Oh my God. Ah, but more in Ejira right now. Where something going to bomb me? Hey, my dad. Baby. What's going on with me? Exactly. What? Lara planning ló wà ah, because i really want to surprise you o máa sọ fún mi kò sí ẹni tó surprise ẹ kò sí nǹkan to lè gbé lójú ló sẹ̀ now i got you. thank you so much thank you darling. okay Oh, thank you so much everyone i really appreciate you ẹ̀yin ìbejì mo dúpẹ́ lọ́wọ́ yín gan that short time tí gbogbo yín dẹ̀ lè meet up pẹ̀lú ah, gbogbo eléyìí ó rí ní ìjọba gan ẹ wo. Ah, dá. yeah so I'm a bossy máa bọ́ sí orí ká gé àkàrà òyìnbó yìí àbí àti wípé ìyàwó preamble ṣì ní gbogbo eléyìí kọ̀ọ̀sà abo ẹ̀zá ṣì ní surprise fún yín rọ̀lẹ́ rábí. fún ìyàwó mi fún ìyàwó mi are you serious. so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí a máa porúkọ ìyàwó yìí which is Q I e M M I. Thank you. Ah, thank you so much. Thank you. Ah, ẹ jẹ́ o, ẹ ṣe o, ẹ ṣe wo. Gbàgbàgbàgbàgbà, ó yá kó ṣe fò, kó ṣe fò, ó bọ̀. Rárá, you take this, ó yá kó ṣe kú mo mọ̀ wọ́n tiẹ̀ o mo mọ̀ ẹ́ o ẹyọ kan ní ògbélé tó àbí kò tó ẹ́ kó tọ́ kó mọ̀. Ah, sà èmi nìyí sà. kọ́pì proposal ta sẹ́yìn sáwọn ọmọ ṣẹ́gun ọ̀fìn ẹ̀dá. Ah, ọwọ́ ọ̀gá ló wà sà. ọ̀gá bẹ́ẹ̀ni sà. ọ̀gá ò ní ẹ. Mr. Abayo. Abayo lọ́ba àgbà lọ́wọ́ ẹ̀. sà ọ̀gá ò wá sọ́fíìsì. kò wá sọ́fíìsì kí ló ṣẹlẹ̀ tó ah, wà ń leave ni. I don't know sir. Abayo ya. I don't know dọ́kúmẹ̀ntì ibi iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ wá sọ́fíìsì kò dẹ̀ pè kí ló máa ń ṣẹlẹ̀ gan kí ló máa ń ṣẹlẹ̀ bíi gan náà. ok gbé fún mi gbé nọ́mbà yẹn fún mi. sà wọn ò gbé kọ sà. kò gbé kọ. Wọ́n píkọ̀. Ok, ìwọ lè máa lọ. All right, sir. Ah. Good morning, sir. Ẹ káàárọ̀, dáadáa ni sir. Àpò ìjàre. Yes, sir. Báwo ni everything? Wà okay, sir. Wọ́n ti fẹ́ lọ gbà mọ́ mi lọ́wọ́ bẹ̀rẹ̀ mọ́ ni láéláé. Oh. Ah, birthday ìyàwó mi tí a ṣe lánàá kéèkì happy birthday to her ẹ̀mí ah. wọn aṣọ púpọ̀ ọdún láyé igba ọdún ọdún kan ni ọlọ́run bàbá wa lè jẹ́ kẹ́ máa surprise wọn títí ah, lọ láéláé thank you sir sir um, due to pé ẹ náà sí wa lọ́fíìsì ni ó fẹ́ jẹ́ kí n sáré fẹ́ yín sir eh, ṣé kò kí n ṣe pé èèyàn tàgá ẹ níjà like bí àkọ́kọ́ wà láàrin yín ìjàgbá wo tí mo ti ń rò pé léèlè gan pé bí àtàbáṣe tó ń sìn máa gbé ọ̀gá àtàwọn bíi méjì kan jáde ká máa lọ ṣe fàájì. bọ̀ àná tẹ̀wọ́ sọ́fíìsì kan ṣẹlẹ̀ mo dẹ̀ pé ń pè ń pè ń pè ń bá ẹ̀ bí kò yín. mo rò pé gbogbo bó ṣe ń pè mí yẹn fẹ́ sọ fún mi pé o kọ́kọ́ fẹ́ kí mi fún ti bẹ́ẹ̀ gbé ìyàwó mi àti pé kí n má gbàgbé kéèké mo tún mọ̀ pé mi fún yẹn mi ò lè gbàgbé kéèké ó ní. Ah, rárá o ọ̀gá o. máa lọ bá wọn máa bẹ̀ ah. àbí ṣé mọ́tò wà lára rẹ̀. Ah, bẹ́ẹ̀ ni sà bọ ọ̀gá ìgbà tó máa yanjú ọ̀rọ̀ tán lẹ́tà tán ni kí n fún yín lélẹ́yìí o wọ́n ní tẹ bá dé láàárọ̀ kí n drop ẹ̀ fún yín. Ah, níwájú ilé ń tọlọ́run kò yé mi náà. kò yé wọn náà báwo. Take care. Àfojú fẹ́ni, máa Ṣé kò ṣe pé èmi ni mo fi tèmi kó báyìí báyìí? tó bá jẹ́ pé o ò ṣe surprise birthday fún mi ni kò ní rí báyìí náà o àbí kí nǹkan tá a fi ṣe báyìí èmi dẹ̀ wá rò pé tí ò bá mind bóyá kí n tẹ̀lé lọ síbi iṣẹ́ yín kí n lọ bá ẹ bẹ̀bẹ̀ pé mi ni mo fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ not your fault. kò tó yẹn kò tó yẹn kò tó yẹn wọ́n kọ́ máa tún yẹ ìyẹ́ ẹ̀pà wọ́ọ̀dì wọ́n ti sack me already mo ń nọ́ọ̀sì mi lọ́wọ́ má tún jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ ẹ̀kọ́ láyé mi ah, ọ̀lọ́ ó tún máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ I don't think it's your fault. àbí. ṣọmọ tó pọ̀ jù ìgbà tí màá fi dé ẹ̀ tí wọ́n sọ fún mi tí màá lọ fi bí ọ̀gá ìjọ mọ̀kọ́ ní àti màá fi dọ́dọ̀ ọ̀gá ṣọmọ ká lómi ti wà mẹ́ṣà. ní post ẹ. ṣọmọ ti gbẹ lómi ṣà. nígbà wo sígbà wo náà o. láti ṣe ìyẹn ló yà mí lẹ́nu. ṣé wọ́n ti ń wá mistake ẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ mi kàn dàbí ẹni tá a fẹ́ sun jẹ ni mo á lọ mépo mo fi rárá so ó easy fún wọn láti jẹ mí kíákíá ah. èmi ni mo fi pó para o èmi ni mo fi pó para o wọ́n dáná sí i lò wàhálà ò lè lè báyìí eh, ṣọ́jọ́ bí mi kọ́ ló fẹ́ kó bẹ́ẹ̀ báyìí sí ká ní mi ṣe bẹ́ẹ̀ dé ni kò ní rí báyìí náà o. ìwọ eh? máa ìwọ máa máa máa wọ́n máa máa máa máa tu òun gba nǹkan mi ni mo kọ́ ọ̀sẹ̀ o sọ bẹ́ẹ̀ ni. Oh, no no no it's okay. mi ni ah. it's alright. má wọrí o ní láti rògbò yẹn tó ti yẹ wọn ka ẹni tí wọn ni ọlọ́run á tètè ẹ má padà ríṣẹ́ mi. no no no má ríṣẹ́ mi láti mú sọ̀lẹ̀. kí ẹ sọ̀lẹ̀. ṣẹ́gun. mo ok ìwọ ńkọ́. mo wà lábújá. àbújá. yeah. Um, Monday next week. Ma yeah, Mark appear later. Sure. Cinti baby. <laughs> Ikú la wà náà, ìgbà to la tún ti sáré dàbújá? Baby, mama má dá àwọn yẹn lóhùn ṣùgbọ́n pé àwọn yẹn sáré wá ni wọ́n and ìwọ ni tèmi ìwọ gangan ni ẹni tí mo love ìwọ gangan ni boyfriend mi hmm. come to think of it oh notice pé mi kì í gbowó lọ́wọ́ tèmi àti bá ṣe anything ṣórí àwọn yẹn tí bá ní mo fẹ́ hundred k two hundred k fifty k wọ́n máa ń san wọ́n dẹ̀ máa san pẹ́pẹ́pẹ́ ni hmm. so for you to know I love you so much you are my husband you are my word. you are my everything. ah ah ah mi ò lè ah. fi ah. <laughs> thank you so much and uh, èmi náà mọ ìpè mi ni mo ní ẹ that is why to yẹ kó máa ní special energy tá a bá fẹ́ pàdé ah. nírú alẹ́ yìí èrè má lè gbàgbé ni o. really Ale assurance ni o. <laughs> oh my god gbogbo eré gan lèmi gan gbé. ah my property. <laughs> gbọ́ pọ́n lọ́rọ̀ bu màgúdò láre ah, kọ́lọ́ máa ṣàánú wa ni o ah, ga ó tiẹ̀ tí wá tún mi nǹkan tó ń ṣẹlẹ̀ country mi you understand ọ̀rẹ́ ah, okay okay okay I'll sọ̀rọ̀ later alright then I don't I don't get babe PJ mi le mi le mi le comprehend it as in mo ò lè believe ẹ ṣé mo pé àwọn striker lọ ṣiṣẹ́ ìṣá. are you serious. yes now. bí nǹkan tó bá jẹ́ àwọn ni wọ́n ìtàn máa pa olóyún kò make sense now. <sighs> hold on. Ah, ah. ẹni tó lóyún sínú ìwà ìwà wèrè ni ẹ̀ náà àlùmíwá ló get. hello striker yeah mo fẹ́ rí ẹ anyway tó bá ti ṣe tán make sure kó rí mi. Ah, ah. ó dà pé last iṣẹ́ tèmi àti wọn jọ máa ṣe lélẹ́yìí i mean a lè jọ ní àjọṣepọ̀ kọ̀ọ̀kan mọ́. because why ah, wọn kò ẹni tó lóyún sínú wọn dẹ̀ pa. báwo lèèyàn ṣe máa wicked bẹ́yẹn No! No, no, no, no! This is absolutely rubbish! Rubbish, you know! Striker! Ebole! Ẹni kò sá! Ó sá! Ẹni kò ju tọwọ́ ẹ̀ sílẹ̀, ó jù sílẹ̀! Gbọ́nà kí lẹ tún fẹ́? Ṣé agreement tó wà láàrin mi àti ẹnìyẹn kí n tó gbébọn lé ẹ lọ́wọ́? ẹ wá mú ìbọn ẹ ló fi ń pààyàn ṣé ìwọ sọ fún mi pé fẹ́ fi bọ̀ pààyàn ni ṣé bí o kò sọ fún mi pé o fẹ́ fi ṣàkárà wọn lásán ni. anyways wo òpin ti dé bá ìrìn àjò tó wà láàrin àti the end has come and that is final. yes seriously ìwà tẹ̀wọ̀n yẹn ìwà yẹn ò dáa náà ìwà ọ̀dájú ni ó ní tó lóyún sínú ẹ̀dẹ̀ pa ìwà ọ̀dájú nìyẹn àná ẹ̀dẹ̀ máa wò bó ṣe sọ̀rọ̀ woman yẹn oyún inú ẹ̀ ó máa wọ bíi seven months kó dáná àwọn nǹkan tẹ́sí yẹn kò nice rárá ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó ti ènìyàn kan pa bẹ́ẹ̀ yẹn àbí àbúrò ẹ̀ ṣó máa láìka ẹ̀ ni tẹ́ bá ń jalè yẹn omi ìpè kẹwàá at least now. ìyẹn tiẹ̀ tún kéré wá tó bá jẹ́ wípé nígbà tí ìyá ẹ̀ lóyún tiẹ̀ sínú wọ́n ti pa ìyá ẹ̀ ṣé ìyá ẹ̀ máa bí ẹ̀ ṣé ìwọ máa wà láyé lẹ́yìn. ẹ fún mi náà láyè kí tẹ explain dòlóòtọ́ àti ṣọpẹ́ṣọ̀n ẹ̀ ó ti sọ̀tì tó bá yẹ fẹ́ máa lọ ni wọ́n máa ń gbójú sókè bó ṣe rí kéènì ó ṣàǹgbọ́n ọkọ̀ kí ẹ̀yin ni ẹ̀ẹ́pù mi ẹ̀ẹ́pù mi kò sí nǹkan méjì tí mo gbọ́dọ̀ ṣe pé kí n bí tẹ̀ lọ ọ̀ká nìyẹn náà. all the same ah, mímọ ọkọ tó máa ń ṣàwọn èèyàn náà pàápàá ẹ eh, wọ́n máa rí ibi tó lè ti ń jà wọ́n máa gbójú sókè. má máa gbójú sókè mọ́ ah, ẹ má máa gbójú sókè mọ́ ẹ kò má máa waste life ara yín ni. ṣé torí nǹkan tó ṣe pè ní nìyẹn. torí ẹ̀ nìyẹn o. ṣé tó fi ń sọ wípé bóyá àwọn àlejò ṣe business plan. Ah, èmi ò mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn mi mọ̀ pé èèyàn lọ gbójú sókè ni àmọ́ ẹ má worry but next time ẹ̀yin náà ẹ máa try láti lo mask now yes now. kò sí kọ́lá kò sí kọ́lá. Papa. Hmm? Hello. Eh, sure, eh, okay. Ah. Mi sí níbẹ̀ nsìn. Ọ̀gá náà sí lọ́fíìsì báyìí. Wọ́n wà ní guest house wọn. Ẹ eh, o ti mọ̀ pé tọ́gà bá ti ná àlejò bẹ́ẹ̀ yẹn guest house náà máa sá wà náà o yẹ kó ti yẹ. Ẹ nà ẹ Musa lọ bá ah, ọ̀rẹ́ wọn ọ̀rẹ́bìnrin musa lọ́ba ránjẹ yes ah wo ọ̀gá mi nìyẹn ọjọ́ jayé orí ẹ̀ ẹ̀ bàbá ń bàbá lẹ̀ ọ́ ẹ̀ nà án ah orí ọ̀rẹ́ jẹ́ kí n pè é padà mo ti dé ibẹ̀ àwọn asọ́lé ta ṣùgbọ́n ok. Ọ̀túnba. Oh, ẹ wo, mo okay. Ẹ how ti gbóúnjẹ lọ. Ah ah, kilo shelly. She dey shop mi me nikon. mo ní lábára mẹ́wàá. Ah ah. Ìjọba nìkan náà ló ní ìlà. Kí ló dé? Ṣé òkè ìjẹun púpọ̀? Ah, ilé ti pọ̀ mi. Wo má dàkọ́lá da kola lo. Mama inú oúnjẹ yìí ló ṣe rà á tó pọ̀ tó. Ṣé òun gan lè jẹ́ lè bọ̀bọ̀bọ̀ yẹn daft ṣá tó bá yẹ pé kò tiẹ̀ ṣe ń sìn ṣe mímọ̀ àti ẹ̀jẹ̀ yọkan àbí méjì ó ti pọ̀ ju. ẹ jájọ jẹ bí àtẹ bá tiẹ̀ bá mi jẹ́ á lọ dáadáa lẹ́nu mi. ibi yẹn ti ń pa ẹ̀mí gangan mi kékeré kọ́ àti ẹ̀wọ́ bí ọbẹ̀ náà gan máa dùn. èmi tẹ̀ ń gbóòórùn màgí ń bẹ̀. Hmm ṣé bẹ́ẹ̀ ní fẹ́ dùn. ṣé máa jẹja. tó bá ti pè mí wá rí ó ti yẹ. kọ́lá wá lọ bá mi dọ́pù bọ́lá sí GRA àgbẹ̀ yà ṣebí wọ́n mọ apá dandan lọ́jọ́ àyè sá. ó tì kò mọ̀ bẹ̀rù kò mọ̀ bẹ̀rù rárá ọ̀dẹ̀ òpònú o foolish person tó bá ti drop ẹ̀ kó máa padà bọ̀ níbi straight kì í ṣe ètò tó máa rin ìrìn àárín fẹsẹ̀ sí tó máa ṣán lọ o. Ajá. Thank you so much. Mm. I really appreciate it. Ah, no Mama, expect call in. No problem. Abi mú tẹ máa pè yín fúnra mi náà. ẹ pè mí màá sọ time tí ó máa rí mi. kí ló dé tó ń pò yìí bí iṣẹ́ abábá. Ah, ah. ẹ má wọ galloping o. love and lost. Ooh. Atamo, atamo lọ̀rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹkù. Oh, Reminant. Àfojúfẹ́ni máa fọkàn bẹ́ni. Um ọmọ chemist tó wà ní Ìjàyè chemist tó tóbi báyìí tó wà níbi bọ́ọ̀sì ọmọ ni ó máa lọ bá mi ra oògùn yìí wá. pharmacy kan wà ní junction ni i'm very sure pé ó yẹ kó ná oògùn yìí mo fi pé Ìjàyè jìnnà nìsan. ẹ ibi tí mo fẹ́ kó lọ nìyẹn gbà lọ́rọ̀ mi. ṣé nǹkan dààmú ẹ̀yin mo ń ránṣẹ́ òun sọ pé kóun lọ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa lọ. bí ṣe fẹ́ ni ẹgbẹ́kẹ́gbẹ́ ò lẹ́nkọ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo rán yín ṣẹ́ ẹ tètè lọ fún mi sìn àbí kí ló dé tẹ̀ ń question mi pàápàá what's all this. bójúbójú ọlọ́run bọ̀ bó ba lè gbé mi. fi mí sílẹ̀ bó ṣe bá mi dé. Don't try it. Love and lost. Love Do you mean it? Does it hurt? Does it hurt? Àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé rírì. oúnjẹ jẹ kù. yà um, wọ́n ti pìpì oúnjẹ. oúnjẹ remnant. wọ́n ti bẹ̀rẹ̀ pìpì oúnjẹ. Quinto wípé É ọbẹ̀ não. wà òkè. kí n tún jẹ ni. ẹ já tem ẹbí èmi ni mo jẹ́ kù lọ́fíìsì òun ló jẹ́ kí n gbé wálé fún ẹ ẹ tí ò bá dùn mí ò ní gbé wálé o ẹ ṣebí ìfẹ́ ìfẹ́ náà ló wà ń bẹ̀. ìfẹ́ àjẹkù ẹ. so o lè jẹ àjẹkù mi ṣé mi ò lè jẹ àjẹkù títí ẹni àbí wà ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ò nífẹ̀ẹ́ mi mọ́ ni jẹ́ náà. àríkò máa láìkẹ́. mo wọlé ayé gúnlógún mm, wọ́n pa lórí lókè pẹ́ gbogbo àkàlà máa bóyọ gẹ́gẹ́ lọ́rùn ayé tó tó mo ṣì fìlà oúnjẹ àjẹkù. and Oh, love and loss. Ẹ̀rọ. Yes. Oh, thank you. Ṣùgbọ́n. Gbogbo ilé wa Gbogbo ilé wà wà dáadáa àtìyàwó wọn wà mọ́ nígbà tí tinúkẹ́ ti sọ fún mi pé ń bọ̀ lé ni òun mo sọ pé kó send pics ń sí mi ìgbà tí mo dẹ̀ rí in fact mo láìké gan. ẹ ṣe gan ẹ ṣe ìgbà yẹn lèmi náà lọ sórí Instagram mo lọ chẹ́ẹ̀kì péjì yín bẹ́ẹ̀. Ah, mo ní tinúkẹ́ ṣé o ti mọ orí èèyàn tí mò ń fẹ́ èèyàn tó lè mánéjì gbogbo nǹkan mi tí mo ní láyé yìí. bẹ́ẹ̀ni ah. ohun tó dé ni màá máa ń dress dáadáa ibi iṣẹ́ kan mo ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so o lè fẹ́ rí gbogbo àwọn aṣọ tẹ́yìnwó àti everything. adúpẹ́ fọlọ. olúwa ṣe olúwa ṣe. ẹ ṣe wá ṣù lè mánéjì ẹni tìǹtìǹ bá ní báyìí. Ah, kò sí nǹkan tí mi ò lè mánéjì ń bẹ́ẹ̀ yìí ara iṣẹ́ mi náà nìyẹn ṣé orí gbogbo ibi tó ń wò yìí ó kéré náà kan tọ́lọ̀ ń ṣe fún mi o bọ̀ ibi ìbá ni mo fẹ́ jẹ́ kó wà ó dẹ̀ ṣó wàá mánéjì mi. ah dáadáa dáadáa ma. wọnú ilé tinú ilé mi ló máa mánéjì o wàá ah, mánéjì mi láti. ẹ ti sọ nǹkan méjì tó bá jẹ́ pé wọnú ilé yẹn ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni ká mánéjì business tí àwọn èèyàn ń wò níta báyìí ọ̀tọ̀ ni ká mánéjì person èèyàn tí ó ti yẹ yín because kò sí business tí èèyàn dá sílẹ̀ tí ò ní fẹ́ kí àwọn èèyàn kan báyàn restructure ẹ àbí kéèyàn put ẹ in place dada if you want me to manage you as a person yes i can do that but business no ma. sori mi báyìí láti ìgbà tí ọkọ mi ti kú mi èrè anybody máa manage mi àbí ìwọ náà ò rí bí mo ṣe rí ni ṣé kí wọ́n máa gbéra mi máa bí ọmọ bọ́ìsì kiri àdúgbò ni mi mí mi mí látòkè délẹ̀. ṣé pé kí n manage yín báyìí. ẹ o ti ah, o já sí ó ti yé ẹ. yes ma ẹ ṣe gan mo ti understand nǹkan tí ẹ ń sọ dáadáa ń sìn èmi á wò pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibì kan ẹ já bẹ̀rẹ̀ láti ibì tí mo fẹ́ bá yín manage yẹn company yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibì mà so ìyẹn ohun tí mo lè sọ for now tó dẹ̀ gẹ́pò náà ní final ni pé mo ti marry tó ti yẹn sìn married man tó bá responsible dáadáa ò dẹ̀ kì í ṣe irú nǹkan yẹn kó máa lọ manage ìyàwó oníyàwó ń ta ẹ jọ ẹ má yẹ kí n manage yín ní level yẹn mà ẹ má jẹ́ manage yín débẹ̀ ẹ jọ. àti bí òní lè manage mi lọ́rọ̀ kan ṣá. mo lè manage yín as a person tó bá jẹ́ brand yín but manage yín báyìí ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má yẹ kó rí bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà màá máa pè é tí n bá rẹ́dì. rẹ́dì báwo mo rò pọ́n sọ pé nídìí mi kíákíákíá báyìí ni and that is why tí mo fi wà níbí. bẹ́ẹ̀ ni a nídẹ̀ẹ́ bọ́ tó o ṣetán láti ṣiṣẹ́ sínú kẹ́ tó mú ẹ wá tó bá yá mi máa pè é ṣó ti gbọ́ wá máa lọ kó bá mi kí lè ò kíyàwó àtọmọ. trust and gain. Oh, love and loss. o fẹ́ gbaṣẹ́ kò ní nǹkan tó máa fi di ni tó bá ti mánéjì mẹ́bí kò lè fún ẹ ṣẹ́. tààmọ́ tààmọ́ lọ́rọ̀ ilé ayé yìí. ta ni yìí. <laughs> tọ́mí wá. àwa ni o. jẹ́ yóò wò lóde. àbórí. níbo ló ti rí e. Ah, ó ṣèdè mà ni o bó ṣe kọjá wá sọ́dọ̀ mi ni pé àfi bá ń ra ọjà ló wá polówó fún mi mo wá ní mò ń bọ̀ lọ wá sọ́dọ̀ yín o bó ṣe ní àfikàjọ máa bọ̀ nìyẹn. àbí. ó ti bàbá sí rí ẹ wọ́n sọ̀ bẹ̀ tó wà ó tó. báwo ni. ó wà jáde àwọn Lizzy nǹkan as in everybody. àwọn yẹn àwọn olóbèrè bẹ́ẹ̀ gbogbo wọn ti wọ straight level ti jáde. Ah! so wọn nìkan ló wà ń lé. èmi nìkan ni mo wà ń lé o. <laughs> ọmọ yóò ti change. níbo àwọn yẹn change àwọn ajẹgbọrọ dàgbà wọn máa change wọn lè change láéláé. Ọlọ́run ló pè é wa o bẹ́ẹ̀ mhm. ni kì í pè é tẹ́lẹ̀ ni wọ́n rán mi sí ẹ̀ wọ́n fi owó báyìí owó ńlá ó sí mi. jọ tani. because àtijọ́ yìí ó sọ pé mò ń dájọ́ owó ọmọ chief tí mo sọ fún ẹ lọ́jọ́ yìí. ẹ mọ ọtí ó ní kí n fẹ́ ní two hundred thousand. yé kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ kọ́ sí nítorí. má bínú sọkọ lọ́hùn. Ọlọ́run mú yìí kí n pè é. ṣé wọ́n mú in business lóòótọ́ ni. ó dàbí omi ẹni tí mo ń sọ yìí you don't know him. ẹ ẹ ní sọ ẹ ní sọ kí ló ṣẹlẹ̀ ń bí báyìí. ọ̀rọ̀ business tó là ń sọ bí hmm. ọ̀rọ̀ street là ń sọ. wo ọ̀rẹ́ mi ṣé àwọn àtajà ń tiẹ̀ ò ní problem àmọ́ báwo wà ní ilé ọkọ yìí náà ní problem ríǹgì náà ni ṣé kò ní wá tú mi láṣìírí báyìí. Eh. bó ṣe wà yìí nsìn wọn kọ sí iwájú orí ẹ kó wà ní ọkọ. òótọ́ ni náà wọ́n kọ́ sílẹ̀ òótọ́ ni ọ̀rẹ́ mi mẹ́nu mọ́lá fáwọn ṣe níṣẹ́ ó máa kówó ó ṣe ọ̀rọ̀ owó là ń sọ wọlé bá kówó kíákíá ó ṣe mo dúpẹ́. bá guess right owó yẹn á wọ one twenty. rárá kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò wúlò. bí a bí one ten rárá rárá one oh five rárá mo kàn fi ra nǹkan kù ní jẹ mo fi ra àwọn nǹkan owó tó kù ni mo kàn tà láti. o fi ra nǹkan kù eh. so owó yẹn pọ̀ jù báyìí lọ so o fi ra nǹkan rẹ̀ bolo ti rówó. Eh, eh, <laughs> ìkan náà ọ̀rẹ́ mi ni wọ́n fi bò mí láṣìírí wọ́n kò fún mi náà ni pé mo lè ní ìdówó kí n lọ lò ó lótọ́ mo kàn rí amúra nǹkan ń ní boutique ìtókù ni mo wá ń jà láti bí mo ṣe ń bọ̀ ẹ́ sì gbogbo àwọn nǹkan tí mo rí lẹ̀ ó kéré jù wọ́n á bóyá bíi one seventy thousand àbí one fifty mo right. <laughs> kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kù díẹ̀. ó kù díẹ̀ kó eh. pé so kátẹ̀ wá sọ pé èèyàn kan wá fún ẹ ní two hundred thousand naira náà ṣáwọn nǹkan tó yẹ kó fi rà ni. aláwọn eh. nǹkan lè ta fẹ́ ṣe náà hmm. wọ́n ètò fi lọ́rùn ra gbogbo àwọn nǹkan yìí jọ ọ̀rẹ́ ọkùnrin àbọ̀rẹ́ obìnrin. ọ̀rẹ́ ọkùnrin rárá ọ̀rọ̀ tó ọ̀rẹ́ mi obìnrin ni lórí ọkùnrin bó mo ti bá ọ̀rẹ́ ọkùnrin. ọ̀rẹ́ obìnrin. ẹ ìkànnì àwọn ọ̀rẹ́ mi obìnrin ni. ló fún ẹ lówó ló ná kù sọ́wọ́ ló fi ra àwọn ọ̀rẹ́ obìnrin. ò ń ṣe birthday ni. ẹrọ mi ò ṣe birthday my dear. ẹ̀bọ kí ni rísì tọ́rẹ̀ obìnrin máa fi fún ẹ lówó náà ni mò ń wò ó. wọn kò fi help mi náà ni ìgbà tó yẹ pé wọn. mo ní kí ni rísì tí ọ̀rẹ́ obìnrin tó máa ọkùnrin lè mọ̀ tó máa ń kó fún yàn rẹpẹtẹ báyìí èmi dẹ̀ mọ̀ mi ì tẹ lọ́rẹ̀ ọkùnrin rárá. ìyàwó tèmi ò lè gbowó lọ́wọ́ ọkùnrin. mi ní débi kó máa gbowó lọ́wọ́ wọn. tí mo mọ̀ fún ara mi. ààbò le jù you know. Ah! <laughs> lágbára náà ojú kan làdá dẹ̀ máa ní títí ọ̀rẹ́ obìnrin wo ló wá fún ẹ̀ wo nínú wọn kí tiẹ̀ kí kí gbogbo wọn náà mọ̀ èwo nu wọn. wo máa jẹ́ kò nídìí kò mọ̀ èyí tó wọn ìkan nínú wọn ni ó ṣàmà àwọn ọ̀rẹ́ mi nà ń ìgbà tí wo situation tó wà ló sọ káwọn fi ràn mí lọ́wọ́ at least kí n tẹ̀ change wardrobe mi díẹ̀ òun ló ṣe fún mi lélẹ́yìí. wọ́n wo situation tí mo wà ẹnu mi pé wọ́n mọ ẹ pé situation àwọn understand wíwá kó yí ẹ. kò yé mi náà ni mo ṣe ń béèrè wọ́n mọ situation tí mo wà níwọ̀n ti pé wọ́n lè máa rò pé bóyá pé kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà o gẹ́tì pé kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ so wọ́n rò pé èmi náà mo ti wù pé bóyá ọlọ́mọ yẹn kí àjẹ olúwẹ̀ wọ́n ti rí pé ojú mi ti rí bákanbákan ìyá ti ń jẹ ọ̀tá mi wọ́n ṣe wí káwọn ràn mí lọ́wọ́ kán fún mi lówó èkìtì tó fi ṣàwọn nǹkan mi ṣe wọ́n máa ra kírìmù máa ṣe gbogbo ẹ̀. èmi àwọn ọ̀rẹ́ tí wọ́n ní mọ situation mi wọ́n ń wò pé o ti rù ibo náà rí pé o rù sí ibo ló rù sí. lọ́rọ̀ mọ ìjọkùnrin tí wọ́n rí bẹ̀ gan-an. ibo ló rù lára ẹ. mo rù. o rù tí bó ń bẹ̀ kò sí problem náà wọ kò sí wàhálà. ṣoṣoṣo ṣe wàá rí wa láìtàláì lóòótọ́ ìkànnì wọn gan fẹ́ fún mi lówó pé kí n ra nǹkan fún ẹ wálé mo kàn pé mi ò fẹ́ kán máa rò pé báwọn làwọn ṣe nǹkan fọkọ mi nígbà tí o sọ ẹni tèmi. yíyọ o jẹ́ kọ́kọ́ fún ẹ ah kí ló ṣẹlẹ̀. ok o oh, mind. mi ò mind o jẹ́ kọ́kọ́ fún ẹ tó fi lè fún ọ two hundred wọn lè fẹ́ mi less than five hundred jẹ́ kọ́ fún mi kò sí wàhálà. ok bàbá wọn sọ̀rọ̀ àwọn tọ́tù dẹ̀. ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ọkọ mi ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ ọ̀ṣẹ́ jẹ́ àtàmọ́ àtàmọ́ lọ́rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹwò wọ́n máa sọ mí dọ̀kọ̀ lásán. Eh, bàbá ọ̀túnba bàbá ó ní nǹkan kan tó ń bọ́dà máa ń yẹ ẹ̀yin ò mọ̀ bóyá àwọn ọmọbìnrin ìfẹ́ bògùn tó mọ́ mi lára ni mo ń pè gbogbo wọn àwọn ò ráyè àwọn ò ráyè ló ń sọ èyí tọ̀míwá àbí gílópin rẹ̀ mo pè é ó sọ pé àbújá lòun wà òun ò lè méèkì ẹ̀ mo pe yẹ́misí ìyẹn gan sọ pé òun ò sí àràǹdì ẹ dẹ̀ mọ̀ pé ó ti pẹ́ tí mo ti gbé àjẹkù lọ fún ìyàwó ẹ̀ mo wá fẹ́ pè yín ẹ jọ̀ọ́ ẹni tí mi ò tí fẹ́ náà tó jẹ́ pé obìnrin àjẹkù ẹ̀ sì mi ò lè gbé lọ fún ìyàwó mi. Ah! ọtúbà mọ́dà wo àkàbà òṣègùn pẹ̀fọ̀n gángan mọ́ àfojú sarasara ságì adébáfẹ́ tó bá kárọ̀ onírù yóò rí jà róró bẹ́ẹ̀ pọtiwẹ́ yóò rí jẹ́ sísìn bẹ́ẹ̀ bá fẹ̀jẹ̀wẹ̀ yóò rí jẹ́ àwọn ìyá mi òṣòro mọ́fíà ó sì kìlọ̀ fún ọ mọ́dẹ̀já o mọ́dẹ̀já ah. ọ̀túnba á dáa kọ́ wá ọmọbìnrin tí wọ́n rẹ̀ ó jọ lọ́rọ̀ tẹ́jọ ní àṣepọ̀ oúnjẹ tó bá jẹ kó lọ lè gbé fúnyàwó rẹ̀. ẹ mo mọ ọ ní jọ̀wọ́ tẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ gbogbo àwọn tí mò ń bá sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n máa gbà lóòótọ́ kán dẹ̀ wá káríra wọ́n kàn máa yí mi bírí sífù àwọn ń lọ fún lẹ́kṣọ̀ àwọn ń lọ fúngbà àwọn ń lọ báwo náà ń sọ fún mi. ọ̀túnba gbọ́ kí n tó sọ. So á dára kọlọ lè wá ni o kọlọ lè wá ní kíákíá kọ́ má wàá di ẹni àkànlẹ̀ bọ̀. Ah, <laughs> èmi gbàgbọ́ tó yẹ kẹ́ ọ̀rọ̀ jìgàjìgà lógún. oúnjẹ reminas. pẹ̀lú ọ̀rẹ́ mi báwo ló ṣe wá ń fi ìgbà yẹn. kò yàtọ̀ rárá gbogbo nǹkan tó ń lò fún mi gbogbo nǹkan tó ń lò fún mi mi ò rí iṣẹ́ rárá bóyá mi ò ní kọ́ gbé mi kúrò ń bí báyìí ṣé mi ò ní kú báyìí. oògùn tí dókítà kọ fún ẹ láàárọ̀ yìí ó ṣe jẹ́ ká tún tíra ẹ̀yìn náà rò. kò sówó lọ́wọ́ mi in fact sista mi dẹ̀ ní kò sówó lọ́wọ́ àwọn dàmí ta ti ná. ó máa wá ká báyìí ó dé ní ah àbí wo gba bá mi tún pe chief mo ti pè wọ́n tẹ́lẹ̀ wọn ò gbé kọ́. chief wo ni nínú ẹ̀ torí chief tí mò ah wò bíbá yìí ó tó ah, ok án ti Fọlárewájú. Hola. Ah, sir gbàgbàgbà ẹ sọ pé mo ò sí ilé pé mo gbàgbé fóònù sílẹ̀ ah ẹ kí n sọ fún bẹ́ẹ̀ hello. hello. àwọn kan náà sọ̀rọ̀ àwọn kan náà sọ̀rọ̀ ẹ wọ́n gbàgbé fóònù wọn sílẹ̀ ni wọ́n ti jáde. ẹ jọ̀ọ́ ṣáwọn ló drive fúnra wọn ni. ẹ ẹ fúnra wọn náà drive lọ so èmi ṣẹ̀ṣẹ̀ máa lọ bá wọn bẹ̀. ẹjọ́ tí wọ́n bá dé ẹjọ́ bá mi sọ fún wọn pé bọ́lá pé wọ́n pé ó nídìí ẹ̀ fún wọn sà. ok ẹ eh, ẹ eh, all right ok ok ó dàbọ̀. kí ló sọ. àwọn kan ló gbé kọ ọ̀rẹ́ mi dírẹ́fà àwọn ló gbé kọ. Ah, ah. dírẹ́fà gbé kọ chief kò ṣẹlẹ̀ rí kò possible àbí wọn fẹ́ gbé kọ́ mi ni ṣé wọ́n sá fún mi ni kí ni mo fẹ́ ṣe báyìí. orí mi máa wò mí ràn. ẹ ó ní pé àwọn nídìí assistant yín gan pé ó dẹ̀ serious gan pé àwọn ṣe pé wọ́n wá ní pé kẹ́ pé àwọn padà tí ń bá ti dọ́dọ̀ yín. okay no problem okay, but look here níbo ló máa ń fọkọ ẹ sí ẹ máa járe o máa já rẹ kó lajú ẹ dáadáa kó máa já mo ro sharp ju báyìí lọ tẹ́lẹ̀ náà. ẹ mi mọ̀ pé ẹ máa ní kí n sọ bẹ́ẹ̀ sá. sọ wọlé kó jẹ́ ká kó mi. mo wo ilé ayé gbólógún wọ́n mm-hmm, pa lórí ọmọ ètò owó oníkọlà kù ajírin obìdẹ̀ ní omi àtìlídà.

kí ló ṣẹlẹ̀ ah, bàbá ah, kí ló ṣẹlẹ̀. àṣàgbàṣàgbà ah, o. wọ́n ti lo ọmọ yìí wọ́n lò wọ́n ti lò ó wọ́n bẹ́ẹ̀ ni. bàbá wọ́n ti lọ ọ̀rẹ́ mi. wọ́n ti lò. bàbá ta ló lò. èyí wọn yé mi òun lọmọ bí ó ti kó o. ẹ lọ àǹtí mi ẹ a ti wà ń bẹ a ti wà ń bẹ n tí mo ló láìpẹ́ kó máa ṣẹlẹ̀ sọmọ yín ló ti ṣẹlẹ̀ sí yìí o wọ́n náà ti lò ó ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ibẹ̀ la ẹ ó dáa ó dáa náà ó dáa kò burú. ǹtẹ́ ẹ̀ ṣe ní ìsìn. bàbá ẹ sì bá wa wá nǹkan ṣe sí ẹjọ́ ẹ wọnú ilé. ẹ wá mọ̀ gbé èlé sùn lé. kí ló ṣe. bàbá ọmọ yìí ti kú o. ọmọ yìí máa ti dákẹ́. kò lè dákẹ́. Ah, ó dákẹ́ ó dákẹ́ ó dákẹ́. kò lè dákẹ́ ẹ rò. ẹ wá nǹkan ẹ jí padà. ẹ rò tó ṣẹlẹ̀ ẹ wá mọ̀ gbé lọ. Ah. ẹ wá mọ̀ gbé lọ. wọ́n wojú rẹ o wọ́n wojú rẹ wọ́n rọ́jò lórí burúkú níwájú ọlọ́kọ̀ yẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọyà ọyà ọyà bẹ́ẹ̀ ọwọ́ ẹwọ́ ọyà ẹwọ́ ẹwọ́ ẹwọ́ ẹwọ́. nìkéni tó fọ́ọ̀nì bákan ìgbó travel ni mo rà twenty seven mo rà four thousand two <laughs> thousand ẹ wá ní big deal. ah big deal ni o kí ló dé ẹ mo ṣèlè bẹ mẹ́lẹ̀ yẹn. ìyẹn ni kò mú green yẹn fine yeah. Eh, hey, my tó dẹ̀ yìí six tó kú twenty eight last twenty seven ló no twenty eight ah ah mo ti láìpẹ́. hello sir. ìyá oní business. hello chief. mo kí n ṣáàjẹ́ ìwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo wà òkè sàyè ń kọ́. àmì I'm wà lábẹ́ rà. ẹ chief god bless you Maria, rí àlàtọ̀ wọ́n ti to me ah ẹ wo god will enlarge you yes sir thank you so much of course ó wà ń bí. ọ̀rẹ́ o ṣe mọ́tò ẹ̀ múlẹ̀ tó ń ṣe tán. ó yẹ ẹ ó dùn fún ẹ ó dùn my dad. ẹ ká sùn sàn. ṣé wà ókè yìí mo wà pàṣẹ. ọ̀rẹ́ mi Kẹ́misọ́lá ọ̀ oh, ẹ má wọ̀rí mo ti parí iṣẹ́ ó lọ síbi kan ló kò sí around ni oh oh okay sir okay sir alright okay sir ẹ má gbàgbé owó tẹ́lẹ̀ fẹ́ sẹ́ǹsì mi ah, alright ẹ ṣe sir ẹ ṣe alright thank you bye ẹ wá kí ló ń ṣe yín báyìí. ẹni sùúrù náà kò tiẹ̀ yé mi kí kí nọ́mbà yìí lọ́wọ́ ẹ̀ lórí fún. ọ̀rẹ́ ẹ̀ ló ń sọ ó mọ̀ pé wọ́n rí lórí fóònù mi the other time wọ́n wá lọ́ọ̀rẹ́ àwọn ó láìkẹ́. Hmm èmi náà lèmi ti parí iṣẹ́ because èmi ti gbowó lọ́wọ́ wọn. ẹjọ iṣẹ́ kí lẹ ń parí tẹmí ò mọ ń pa oníṣẹ́ o. Ah, ọ̀rẹ́ mi wo pj ti tà ẹ́ ó ti gba owó ńlá gidi lọ́wọ́ chief. lórí mi da owó mi da. so yẹn ni wípé o tiẹ̀ ti sọ fún ọ lọ́rọ̀ fún ara kó tó máa gbowó lọ́wọ́ máa yẹn tó ti gbowó tó pọ̀ tó yẹn. kékeré kòkèlè arúgbó gbẹgbẹ síta ní wàá sán mi ò understand ẹ ń gba owó without my consent ẹ dá mi lóhùn ẹ gbà owó lórí mi. o ti gbádùn owó yẹn. ẹ bá ń kówó tẹ ẹ gbà. àbí kí ló wá jù. wà á lọ gba tilẹ̀ mi òkú òkú. wà á mú mi lọ. ṣé babe o gbà pé máyé bùnmọ̀ ni mí ni look at my hand. Ah, ọkọ mi wà lé ọmọ náà dẹ̀ wà ń bẹ̀. pẹ̀lẹ́ oníyọ. <laughs> àmọ́. mo tọ́ fún pé o ti ní ọkọ. Ah, ah. má lọ débẹ̀ kó lọ máa ṣe bí máyé bùnmọ̀ padà lọ. ọmọ ṣe ń parọ́ o. a ní kó wá lọ gbowó kó wá lọ gbọgbẹ mo ní gíríǹgì wà lẹ́rẹ̀. owó tẹ̀ gbà yẹn fún mi o. orúkọ mi lọ sí ẹ̀ńbẹ̀ yìí. ó ń bọ̀ wọ́n wá ju gíríǹgì sí jọ jàre last one yẹn last bag yẹn èmi máa mú yẹn. mo wọlé ayé gúnlógún. Mm-hmm wọ́n pa lórí. lókè ìpẹ́ gbogbo àkàlà máa bóyọ gẹ́gẹ́ lọ́rọ̀ ayé tó tó mo ṣe fìlà what did you just say. oúnjẹ àjẹkù. It's kí ló wí ìfẹ́ afẹ́ jù love last àtàmọ́ àtàmọ́ lọ́rọ̀ ayé oh, ẹ lẹ́sà. oúnjẹ àjẹ. yẹ àti àtìmbọ̀ ẹ mo fẹ́ lọ gbé kẹ́mi sọ́lánsìn tí wọ́n máa bọ̀ lọ́dọ̀ yín. ṣé club house ni tí wọ́n bá yín. Abuja. so kò lè work lẹ́nu mọ́ ìgbà ọlẹ́ máa dé báyìí. Oh. all right tó bá ti dé kẹjẹ kí n mọ̀ all right. kẹjẹ kí ló ṣẹlẹ̀ sọ wọn láwọn ti wà lábújá. àbújá bá wò ó ah, tí mo tún wọ pé gbogbo fàájì la máa ṣe lé like oh god. ṣé kí la fẹ́ ṣe báyìí. Ah, bí a ka wábì kan lọ because àṣà lè fi gbogbo mọ́ra ká jókòó sínú ilé láti lo then kó pé Kẹ́misọ́lá kó lè wà wẹ́ẹ̀. kọ́ni bẹ́ẹ̀ ṣe náà nìyẹn. ṣé bí wàá kó máa pé Kẹ́misọ́lá lọ. hello babe. wo bó àti change wà lọ́mọ o. ìgbè mi ò rí ọmọ tuntun kó ń bọ̀ náà. Bo, o, lóun ti wà ń eh? Ah. my god. Eh, eh ó dàbí òun ló wọlé yìí. ṣebí mo sọ fún yín. God Good afternoon, sir. How are you? I'm fine. Ah, um, from PG. Yes, sir. Um, Kemisola. Yeah, Kemi Kemisola. It's a beautiful name. Thank you. Ó dẹ̀ siola. Very sure, sir. A ṣe ìtọ́jú mi. <laughs> Bẹ́ẹ̀ni, Ọlọ́run á fún mi ṣe. Ọlọ́run á fún mi ṣe. Bẹ́ẹ̀ni, sir. I want to do my mi ṣe. Wàá kàn máa alone. Let's check jẹ́ kó fún <laughs> You are so beautiful. Oh, thank you, sir. Thank you. O máa fẹ́ mi ní gbogbo ọ̀nà tó bá mọ̀. Tẹ bá ṣe sir. You look like an angel. <laughs> Thank you. Thank you, sir. Oh, màá mi o. Eh. Ah yes. Mommy, money, ní láti fáyìn Ah, I'm beautiful. Okay, sir. Then, um, uh, let's go inside. Okay, sir. <laughs> Trust and gain. Oh, love and lost. Ooh. Atama, atama. Mo. Chip, chip. That's what I'm doing out there. Oúnjẹ àjẹ́. Mo ní ìjọra mi gan ni. Yes, sir. But àwòrán yín yẹn, ó fọ́nì gan ni o. Sáwọn ah. yẹn. Mo ti láì fàájì jù. Mo ah. fẹ́ ká kúrò bẹ́ẹ̀ rárá. Ọmú onífàájì èmi náà rí bẹ́ẹ̀. tí n bá sọ fún yín pé kò jẹ́ ká máa lọ ó lè jẹ́ fáìfà rẹ̀ ìlànà kò lọ. irọ́ ni o. àwọn yẹn. <laughs> Ah, fàájì wà lára wọn bí wèrè. ìtumọ̀ kí ló wí ìfẹ́ fẹ́ jù love and last àtàmọ́ àtàmọ́ lọ́rọ̀ ajé yìí oúnjẹ àjẹkù. Rẹ́mílàs. Sorry. Auntie. Oh, we call me. Oh, she call me. Uh, Everyone worried me ìkọ́lá àwọn ọ̀rẹ́ mi ló ń disturb mi mi lè fẹ́ kọ́ ba fàájì àwọn méjèèjì jẹ́ ṣé mọ́. ọ̀tẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ fàájì ò gbọ́dọ̀ bàjẹ́. kẹ́mi ò gbé kọ́. ẹ ó mọ nǹkan mo mọ̀ pé o ti fẹ́ máa kọ́ jùlọ ni o ẹ jẹ́ kí n ṣe ẹ̀kọ́ kó tẹ̀ tó sọ pé o máa lọ tẹ́fà náà lè lọ gbọ́ bẹ́ẹ̀ àbí báwo. chief lọ síbo. Ah, mo rò pé kí n <laughs> pẹ̀lú gbogbo fàájì tẹ̀ ń gbé mi ṣe látàárọ̀ àwa eh. di alẹ́ ń sìn wá mo lọ. no i'm going nowhere. inú eh? tá a wà yìí la máa jọ wà mọ́jú tó bá dé dọ̀la dábàá yà lọ ṣọ́ọ̀bù. ti dé break. yes sir. ti break. ọ̀sẹ̀ <laughs> fún mi dòdò jẹ nìyẹn o. trust and gain. Oh, love and lost àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹkù. Reminat. So, so, sleep, sleep, sleep. Sleep, dear. It's okay, sleep. I fooled you funny, my fuck funny. Oh, uh, brought you, brought you all over. Trust and gain. ayé yìí oúnjẹ àjẹkù. Ìtumọ̀ kí ló wí? Ìfẹ́ jù love and last. Ah, fóònù ti jábọ́ sórí síìtì. Okay ẹ ṣe gan ni bye bye. ẹ kúlé. báwo ni. mo wá òkè. ta lẹ́ni ẹ. ok ṣé ẹni tó drop mi mo kàn rí wọn náà ni mo ní kànjọ kan drop mi sílé wa because mo mọ̀ pé second street ń bẹ̀rẹ̀ náà ń gbé ìtòrí ẹ̀ náà ṣe gbé mi. second street bẹ́ẹ̀ náà gbé. ibo ni wọ́n ti ń bọ̀ tó fi rí wọ ní second street ibi tí mo sùn sí náà mo ti ń bọ̀. ibo ló sùn sí jọ ó sùn sí wo ni àbò sùn sáadó. wo jọjọjọjọ dúró náà ewu gbogbo ló bẹ́ kí n dé lónà àwọn question tó ń bèrè lọ́wọ́ mi. ìtì ń bá ti bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti wọ̀n ẹni kò dáhùn torí mò ń bí ẹni pé ibo náà ti rí ẹ gbé tó fi lè sọ pé ẹjọ́ ẹ gbé mi délé tó fi kó nínú ilé látànà ó tán. ibi tí mo sùn sí wọn jùmọ̀ ìní náà ti gbé mi nígbà mo bọ́ láàárọ̀ yìí. simple bẹ́ẹ̀ ni bó ló sùn mọ́jú. lọ́ni kò mọ bí tí mo sùn ó ṣe ní problem báyìí náà tí lọ́ni gbójú má bìnú ṣé bẹ́ẹ̀ dá mi lóhùn ṣé ọmọ òkú kọ́ ni mo máa sọ mi káàkiri pé bo ni mo lọ bo ni mo sùn mo lọ kí ló ṣẹlẹ̀ kókó ló ṣé ọmọ ẹni mi ni dá mi lóhùn ah gbọ́ please jọ́ tòló lọ́hùn mi ìbá tẹ̀ wá láàárọ̀ yìí wọ́n mi lára jọ please. kẹ́mi. ah kí ló dé ná agbọ̀dọ̀ ṣe lè ẹ eh, kíní kan gbígbé lè kíní kan bí pé ọmọ kékeré ni mí. kẹ́mi ṣó ti ṣe tán adult ibo ló sùn mọ́jú adult tí o kì í ṣe bébì tó ń tì sọ́tù tì sósì ibo ló sùn mọ́jú ṣé wàá lè dáhùn báyìí sí mo ti respect ẹ ibi tí mo lọ ni mo sùn mọ́jú ibo ló lọ ó ní problem wo bí jọ ń torí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀ ní àárọ̀ yìí fi mí sílẹ̀ má ní mi lára rárá jọ báwo ni. kẹ́mi èmi ni wọ́n tó wájú ẹ̀ ló ń bá sọ̀rọ̀ báyìí mo ti di gbàgbọ́lẹ̀ níwájú àbí torí kó wà lẹ́yìn tó pọ̀ jù mí. lórí ẹ̀mọ́ gẹ́gẹ́ bí ọkọ tó fẹ́ sílé. mi yóò lẹ́nu wọn tí látẹnumọ́ jù ní sẹ́. látẹnumọ́ ti bèrè lọ́wọ́ bẹ́ẹ̀ ìyàwó mi lọ látàlẹ́ àná tó ò dẹ̀ pẹ́ mi. mo dẹ̀ níbi tí mo ti sùn ibi tí mo sùn sí ni mo ti ń bọ̀. ibo ló ń ra ibo ló sùn ó tán sí ibo ló sùn. wa mi ò kọ̀rọ̀ sẹ́lẹ̀ nu àmọ́ o ti látẹnu mọ́jú ṣáàjì tẹ́ ni ẹ ni ẹ ṣáàjì ọkùnrin wa ni obìnrin mọ̀ fún láti wọ́n ní títí ẹ gbogbo náà just tell me o ní problem o ò mọ fífi sílẹ̀ náà jẹ́ kí n bí mi ò ṣọ́wọ́ kéré náà wo ló fi gbogbo yẹn lẹ̀ báwo ni ṣọ́wọ́ mi ti jẹun ìyẹn ni kókó ṣọ́wọ́ mi ti jà bó ti febi pa ó ti fi ajá àbí má bọ̀ ọkọ mi ṣé ṣé ṣé wọ́n fi ajẹ́ àbí ìsìn ah oh my god o ti fi ajọ mọ́ mi lẹ́nu alẹ́ àná sísìn o ti fún lóúnjẹ ibà wo ló ti ń ṣe báyìí kú dáná o ah yeah let's go come on, let me give you food okay just tell me what you want i'll give you now let's go wo àwọn ọbẹ̀ àwọn nìkan lọkùnrin gbọ́dọ̀ àdúgbò àmọ́ pé kankan kankan ń ṣe wá i don't know. Hmm, àtàmọ́ àtàmọ́ lọ́rọ̀ ní ilé ayé yìí. Eh. Let me take another one. Sorry. Thank you. Báwo ni? Àdúpẹ́ jàre. Kí ló dé tó lọ ra dúró nǹkan tó rà wáyé? Ó ti pọ̀ jù náà ah, <laughs> gbogbo ẹni tí chief bá ti lọ bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń fẹ́ kára fún wọn ni. o gbọ́dọ̀ chief dóhùn sórí chief bí kan bọ́ mi ló máa ń ṣe wọ́n tí má ti wá kí wọn bá wọn máa kó oríṣiríṣi kan fún mi ní mélòó ní ara mi wọn náà wò mí mọ́yẹ tóbi tó kí tó máa jẹ nǹkan tó pọ̀. àfi sòrò. àbí ọmọ ó ṣẹlẹ̀ ó ìwọ náà dé ìtòkù kò lọ jẹ́ àmì àmì àmì ìwọ náà ṣe ọmọ bẹ́ẹ̀ àbí. tó lórí burúkú ni ẹ̀yin. Eh, eh, eh, má ṣàǹfààní ní ẹja oúnjẹ àlejò tí mo rà fàlejò mo fẹ́ jẹ. bébí o dọ̀ ní mi wọ́n ní kó máa gbé lọ. àwọn náà náà ti wá òkè sá. gbogbo ẹ̀sán gbogbo ẹ̀sán mo mọ nǹkan tó ṣe kò sígbà tí n bá ránṣẹ́ ó máa ra ẹsẹ̀ sí nǹkan tí n bá rán ni nítorí pé ah. kó lè jẹ́ yìí tó kù. ah chief olọ́rọ̀ tó fẹ́ sọ. Ah. no sir sorry sir. olọ́rọ̀ tó fẹ́ sọ àbí olórí burúkú somebody àtẹnu ó yá gbélẹ̀ gbélé máa jẹ nǹkan mi ni. bébì ah, ah. kí ló fẹ́ fa sìgáàrì obìnrin jáde jáde kó ní dàda fún mi. má ò rí màá rí ẹ létà kí n tó lọ ṣùgbọ́n má ò rí. Ah. òpònú lélẹ́yìn náà. bébì take it easy mímú ní kò gbé kó lọ jẹ́ náà. wò ó máa dá lóhùn bó ṣe máa ń ṣe nìyẹn hmm? ó máa mọ̀ mọ́ ra extra àti oúnjẹ tí bá ràn. ṣé wọ́n fẹ́ jẹ ni. Let me give you. No, just kiss uh, uh, me. Má ṣe Kiss me now. Ah, má ṣe ìyọnu, má ṣe ìyọnu, má wọrí. Ẹbí ni máa jẹ́, but later ni máa jẹ́. Ah. Eh. Okay, I'm good to go. Ah, bá my love. yẹn. Ah, lágbára Ọlọ́run, Okay. ló tún kù? So, tí n bá ti dé ilé ìsìn, awo. So, gbèsè ilẹ̀ my máa palẹ̀ mọ́ náà eku lọmọ yẹn. Eh. ah wàá bẹ eku ni. no wahala so i'll see you later. Mm. baby. Ah, kọ́lá eh, eh, wa mọ́tò ìgbésẹ̀ lé kínní yìí náà báwo ló ṣe ń wa mọ́tò ìgbésẹ̀ tó ń fẹyín mọ́ nú báyìí náà. ẹ má sọ sẹ́yìn lẹ́sọ pé mo máa ń sáré jù. èmi ni mo sọ pé mo máa ń sáré jù jọ wa mọ́tò kò gbẹ́sẹ̀ lé ẹ tọ́tù fún mi èyí tí mo ní nǹkan ṣe lé tó bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò bí òpò. láì tó bá yẹ kó ṣe nǹkan ò ní ṣe. Hello, Oluwabumi. Hello, Daddy. How are you? I'm not fine. I'm not fine at all. Mommy. ni. What? Kí ló money. mọ́mì? Mi ò mọ nǹkan tó ṣe wọn, wọ́n kò dédé develop attack kan like yẹn. The worst part now is that our doctors ní kò jẹun kọ́ lè lògùn. But Mommy, láwọn ò l'appetite. Kò jẹun bíi ti báwo. Kò ṣe ní jẹun ẹjọ́ wọn ò bá jẹun ẹ̀yìn èlé ni kẹjẹ́ kó jẹun kó lálàáfíà. ok mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. ok sir ẹ mọ akọ́tù láti máa bẹ̀ wọ́n kó jẹ́ bọ́tẹ̀ jẹ́ díẹ̀. ok ẹ mo ń bọ̀ màá dọ́dọ̀ yín sí lókè àkọ́lá ó yá tán tán tán tán tán padà. tọ́ọ̀nù mọ́tò fún mi my friend. ẹ rí ọmọ tọ́jú ẹ̀yin náà ẹ má bínú mo fẹ́ báyà yín nígbó lóhùn ẹ dúró dèmí ta Adébísí ọ jẹun ni. bàbá mo ò ní appetite. kí náà ń pè báyìí. oúnjẹ òun mi jẹ. ọ fẹ́ sọ̀rọ̀ ànádìbá mi kò jùmọ̀ tó mọ́ ọ jẹ ni o torí pé ìlú kan kì í kọ́ wọn owó òṣàkóṣà kíkọ́ wọn obì igi kígi báyìí kì í kọ́ ọ̀sán kiri ọ̀sán kì í kọ́ atari takẹsẹ báyìí ní ìṣẹ̀lẹ̀ àwùjọ òun òyà máa jẹ ó lè ṣe yànnàyànnà tó ṣoṣo máa jẹ. òun jẹ jẹ máa jẹ máa jẹ máa jẹ mẹkún máa sọ ní ọmọ kékeré kan ìwọ náà ẹkún kẹgùn máa mú jẹ. òun jẹ remnant. Ah, ọ̀túnba ah, bàbá ẹ báwa ni. a ti dúpẹ́ lọ́wọ́ ọ̀rùn mọ́lẹ̀ adúgbò lọ́wọ́ òkè àgbọ̀nà tí ń bẹ́ lù sáré ẹnu ẹ ti sí. ó ti jẹun ó ti jẹun ah, ah, ó parí ẹ ó parí ẹ pátápátá. Ah, olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ṣé mo lè yọjú sí. ẹ yọjú sí ọ̀túnba. àfojú bẹ́ẹ̀ni máa fọkàn bẹ́ẹ̀ni. ó dà bójú báyìí o. òwò bójúbójú ọlọ́run bọ̀. kẹ́mi bó bá lè pè mí. ó lè bọ́ mi mò ń pè mí. ó lè pè mí pàṣá ó ń pè ni mò ń dẹ lóhùn. ó dáhùn. ah ṣé ó dìgbà tí wọ́n polú lọ́lẹ̀ ìwọ̀n kó fẹ́ ṣubú mẹ́ẹ̀ẹ́ sí ni. tó bá máa ṣubú kó ṣubú tó bá fẹ́ ṣubú síbẹ̀ kó ṣubú ó dá mi lóhùn. kémi ṣubú. bẹ́ẹ̀ni. ẹ òkú wà kẹrin náà tẹ̀tọ̀ rẹ̀ ti yé mi. mo sọ fún ẹni pé ibo ló ń lọ tí mo bí ẹni yẹn where are you going to. mo ń lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ìkọ́nà ọ̀rẹ́ mi ṣe bẹ́ẹ̀ dé mo dẹ̀ ń lọ síbẹ̀ pé kí ni. èmi àti ẹ wà nínú ilé látànà so ṣe mọ̀ sí pé wà tọ́rẹ́ ẹ̀ kan ẹ̀ ń lọ síbi kan fún birthday abẹ́ẹ̀kọ́. mi ò rántí ni mo lè ṣe rántí mo lè sọ fún ẹ̀sìn ah kí ló ní wádà kí ni kò tó fẹ́ náà ṣọmọdé ni mí ni ṣé mi ò lè rìnrìn mi láì sọ fún ẹni dá mi lóhùn. sọrí sì tó fi lè rìnrìn ẹ láì sọ fún mi. because i'm an adult mi ò kí ṣọmọ kékeré mama gbé bàrà tó kúgbà tó mọ tó ń gbé ọmọ ẹjọ kí ni ìtumọ̀ yẹn. olùkọ́ṣe lè jáde bó ṣe wù ẹ́ àbí ìyẹn tó sọ fún mi nìyẹn o kàn lè jáde bó ṣe wù ẹ́ ó dà ọ̀dọ̀ ọ̀rẹ́ ìwo ló ti fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ de o ọ̀rẹ́ ìwo ló ṣe bẹ́ẹ̀ de gbogbo wọn náà ni mo mọ̀ èwo nu wọn. ẹjọ ṣé dandan ni kò bẹ tó ṣe bẹ́ẹ̀ de nu wọn ni. mo ń dà tí mọ. ìkànnì wọn ló ń ṣe mi ò ní láti sọ fún ẹ hmm. ṣùgbọ́n mi ò ní láti sọ fún ẹ problem tẹ́lẹ̀ náà ni pé kí ṣáà ti wọlé sùn máa wá sùn lé lálẹ́ ó ti tán ilé kọ́. ìwọ ò ní láti sọ ọ̀rẹ́ tó ṣe bẹ́ẹ̀ de fún mi ṣọmọ pé gbogbo ìhùwàsí ẹ ó ti yàtọ̀ nínú ilé yìí òun tẹ̀ láti sọ fún mi ń sè pé òun sọ fún mi ń torí pé kò síṣẹ́ lọ́wọ́ mi mọ́ ó sọ fún mi nítorí pé mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe mọ́ báyìí ìwọ ló ń bọ́nu ilé àbí. ìwọ ló mọ yẹn mi ò sọ bẹ́ẹ̀. òun ló ṣe lè sọ fún mi ibi tó ń lọ. mi ò bẹ́ẹ̀ sọ. òun ló ṣe ní láìkí láti bá ẹ sọ̀rọ̀ mọ́ àbí. Ah, no problem lọ. bọ́ ìwé ọmọkùnrin ó látẹnumọ́ ṣá. ẹ eh, kò sí àwọn. ó látẹnumọ́ anyway tí wọ́n dá máa sọ máa dá mi dúró torí táyì ti ń lọ máa rí ẹ létà. kẹ́mi mo ń sọ náà tún lọ bí mo ṣe sọ tó náà tún lọ. Ah! Ọbájọ́ wọ́n sọ bẹ́ẹ̀ náà ohun tó try láti jẹ́ kí n ṣe ọlọ́run ò ní jẹ́ kí n ṣe ohun tó fẹ́ kí n ṣe kẹ́mi ọlọ́run ò ní jẹ́ kí n ṣe ṣó ti yẹ kò sí problem wọ́n ló kùn kí n gùn títí kó má níbi tó ti fà wá kò possible. Ah, báyìí thank you Kóredé wà ó wà ó wà dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Dádì Kóredé ah, ẹ̀dá ọ̀sìn. Ah. Látẹ̀kọ́ òde dáwọn dúró. Ah, má bínú. Fáìlì tí Mr Charles gbé fún mi, òun ló dá mi dúró. Má bínú jọ. Ẹ̀pẹ̀lẹ̀ báwo níṣẹ́? Àdúpẹ́. Torí ọ̀rọ̀ rẹ yín náà ni mo ṣe wá síbí. Òun náà ni wọ́n náà ti ló ti mọ̀ ẹ́. Kò sí nǹkan méjì ju pé mi ì mọbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ì mọbi tí mo lè sọ pé ká parí ẹ̀ sí kò attend sí anything mọ́ kò tọ́jú ilé kò tọ́jú ọmọ kò dá mi lóhùn mo pè é kò gbé kò pè mí padà mi ò rí kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ dẹ̀ ni gbogbo yín ẹjọ́ ṣiṣẹ́ bìkan náà ni kí ni nǹkan tó dé because tíbi ò bá sọ̀rọ̀ yìí jáde kó má jẹ́ pé iná ni wọ́n máa blame mi later yìí pé ìgbà tó rí báyìí ẹ ò ẹ ò ẹ ò sọ fún wa so anything tẹ bá mọ̀ pa ẹ sọ fún mi ó dà mí ó bẹ̀ yẹn jọ ah, ah, ah, mo ní no mo nífẹ̀ẹ́ ìyàwó mi ni ẹ jọ kí ló ṣẹlẹ̀. Eh, ẹ lè sọ̀rọ̀ àbí. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí ọ̀rọ̀ kẹrin kò yé àwa náà because ó ti sideline àwa náà kò bá wa náà ṣòro mọ́ ó ti bá àwọn ẹlòmíì ṣòro tí wọ́n àti ẹ̀rọ ọkọ̀ tẹ̀lé sọ́ọ̀sì. ẹ wò dáàdì kò rèé ẹ máa ní sùúrù rìn ẹ má wọrí màá mọ tí mo ṣe máa gẹ̀ẹ́tẹ̀. tọ́mi wá báwo ló ṣe fẹ́ gẹ̀ẹ́tẹ̀ tèmi ò lè gẹ̀ẹ́tẹ̀ mi ní problem pẹ̀lú yẹn àmọ́ ìjọ́ tó bá ti fẹ́ rí i ò ṣe pè mí dání ibo ló wà. Ah, kí ló tó mọ lójú no as in ẹ máa ti ẹkọ jọ ẹ mọ pọ̀rọ̀ mi ni ẹ máa wọ orí ẹ máa wọ. mo rí tó mú òun lójú sí ni ọmọ yorùbá dẹ̀ ni mí mo sọ pé bo ló wà. ah no no no no ẹ má wọ. no uncle ṣó fẹ́ kú bá mi kí ni problem ẹ ṣé mo mọ ibi tó wà ní ọ̀gbẹ́ni wo. gbàtẹ́jọ́ ń gba gbogbo ẹ̀ ẹ̀ mọ́ àbí ah, ish. mọ̀wó lé ayé gbóngbóng. I'm lọ fẹ́ rí mọ́tò mi báyìí báyìí torí ọlọ́run. sista kẹ́mi. Um, ọmọtọ́lá báwọn ni. sista kẹ́mi ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àtẹ̀gbọ́n mi náà lẹ ṣe kí mi bẹ́ẹ̀ ah, ah. báwo ni mo ṣe fẹ́ kí ẹ ó kí mi mo dẹ̀ dẹ́ lóhùn ṣé ẹ̀ṣẹ̀ wà ní mo yẹ dẹ́ lóhùn ni àbí mo bù ẹ jágbà tó kí mi dá mi lóhùn. ẹ wọ ẹjẹ nsàn kan fún mi o ó ṣe gbogbo nǹkan tó bá ń dán ni wúrà o. ṣé mi ló ń bá wí dá mi lóhùn ọ̀ oh, okay torí pé òtítọ́ mi ló ń so kí mi mo dẹ̀ àtẹ̀yìnsẹ̀ mo kíra lọ́sọ̀ wọ ẹnu òṣìṣẹ́ mi ìwọ sọ mi pé gbogbo tó máa ń dọ́kọ́ ni wúrà ṣé wọn lọ sọ mi pé nǹkan tó ń dọ́kọ́ ni wúrà right okay o lè kọ́ mi o lè fún mi lọ́pọ̀lọpọ̀ kí mọ̀kàn tí mo fẹ́ sọ ó dẹ̀ pò sick bobi sori next time tó bá rí mi tí bá bàbá yìí bàbá yìí ni kò yà sí gbó ṣọgbọ́n kí ló fẹ́ gbogbo orí gbogbo òṣì ẹjọ́ ẹ̀kan náà ṣé nítorí pé mọ́tò tí mò ń wá tí mi ò tí ì rìn ìbàlẹ̀ ló dẹ́kun bá mi bí kálí kò ṣe ẹ̀nìmá tí lọ́nà ọ̀hún Ebi wàá lè dúró màá kí n tẹ́ kó máa pàṣẹ sọ́ọ̀sì mi lára ṣó ti gbọ́ good day. oríṣiríṣi àánú àǹtí dẹ̀ ṣe mí ṣá ọlọ́mọ jẹ́ kó pẹ́ kó tó yé mi. bọ̀dá mi tẹ́ bá rí bọ́ ṣe ń bára àgbẹ̀ wọ́n fi mí wé ajá àti ẹran in fact tẹ́ bá rí bọ́ yín ṣépè fẹ́yìn gangan fúnra yín wọ́n láwọn ò lè padà sínú iṣẹ́ àtòṣe mọ́ o bọ̀dá tèmi lọ́wọ́ fi ń wé iṣẹ́ àtòṣe. Hmm. bọ̀dá mi bọ̀dá ẹ mọ̀ pé kẹ́lẹ̀ náà ọlá inú kan tí mo ní sí yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tábùrò ló jẹ́ kí n máa bá wọn máa fi taratara ṣe náà lọ títí bẹ́yìn. ṣùgbọ́n ṣé wọ́n àǹtí fi gbogbo ọjọ́ ayé yín tẹ́ fi sìn láwọn fẹ́ yín lẹ̀sìn inú ìgòrò bíbá ló wá tẹ̀lé àwọn ọlọ́lọ́mọbi tó ń wà tó ti ń ṣe ayé wọn tó ń jẹ gbogbo ayé ẹ̀yin dẹ̀ wá bíbẹ́ fẹ́ fi ìròyìn ṣe ra ilé ṣe sí wa lọ́rùn torí ọlọ́run bọ̀dá mi ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run bọ́dá mi ẹ ti tíra ètò bọ́dá mi ẹwẹ́ lọ fẹ́yàwó mi. ẹ̀yà fẹ́yàwó mi. ẹ má fi délé ẹ tètè máa lọ. bọ́dá mi so lájú gbogbo ọ̀rọ̀ ta sọ sílẹ̀ nǹkan tẹ máa sọ lélẹ̀. a ní bọ́dá mi torí ọ̀dọ́ bọ́dá mi má fìfẹ́ torí ìfẹ́ má má ṣe ra yín léṣe. ọlọ́mọ yẹ kí nǹkan ṣẹlẹ̀ sí ilé ni obìnrin yóò máa níyọjú ẹ̀ máa ní rì ẹ má torí obìnrin kẹ fúnra yín lápá tí ń ṣọkẹ para yín sí wa lọ́rùn abẹ́fẹ́ ká lọ pa àwọn olórí ẹbí sí mi ò fẹ́ o. hello ah. hello hello. bọ̀dá mi ká máa lọ. àtìgbà kún sọ fún yín nìkan àwọn sọ fún mi ẹ̀ dáhùn ṣé wò lẹ́ni máa lọ kó jókòó sí i. gbogbo ilé ń kọ́. dáadáa ni. Ah, a máa rí yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, eh, mr ẹ rán mi létí orúkọ yín yẹn náà. báyọ̀ lorúkọ mi. mr báyọ̀ ah, ẹ ṣe ẹ fẹ́ wá patronize wa ni o. Eh, ẹ ti gbàgbé máa àwọn ọ̀rọ̀ tí a sọ ní ọjọ́ yẹn ní ìrọ̀lẹ́ jẹ́ ká tiẹ̀ fìyẹn lọ́nà ìjọ ṣáà lè rí bí kan jókòó sí ká sọ̀rọ̀. ọ ẹ wò mí bízì o táìmù ń bá ṣiṣẹ́ jẹ́ ká sáré sọ nǹkan tá a bá fẹ́ sọ. mo ti mo fẹ́ sọ fún yín náà ni pé lákọ̀ọ́kọ́ ẹ má bínú sí bí mo ṣe wùwà ní ọjọ́ yẹn ẹ̀kejì ni pé èmi náà lọ jókòó mo lọ rówó dáadáa mo dẹ̀ ti rí i pé opportunity ńlá lẹ fún mi ẹ ọ̀nà mi ni láti bá mi sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn pé kí n máa manage yín mi ò sọ ti ṣẹ́ o pé kí n manage life yín gangan mo rí i pé opportunity ni pé irú yín ẹ gbéra yín fún mi pé kí n manage yín dé everything mo rí i pé opportunity ńlá ni mo ti agree ma. ah mo ti agree a lè a manage a eh. lè a manage ara wa ẹ wò ó ní àkọ́kọ́ náà èmi dúpẹ́ fún ọlọ́run ṣé mo pé àwọn kan wà wọ́n lójú àwọn kan ò lójú bẹ́ẹ̀ni nínú àwọn tó ti wá lójú yẹn àwọn kan wà wọ́n lójú wọn fi mọ̀ràn wò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó bá wò mí látòkè délẹ̀ tí mo ṣe wà ẹ̀ tó wá lóhùn ò rí mi ah definitely ẹni yẹn ò rí nǹkan kan. ojú ń dùn ni kò rí nǹkan kan. ẹ̀yin náà mọ̀ ah! <laughs> olúwa ṣeun olúwa ṣeun mo ti léyìn ọkọ tó ń mi ẹ wo ring lọ́wọ́ mi ṣe ti gbọ́ kò sí ààyè pé fẹ́ wá manage anything bí báyìí mọ́. ẹ má bínú madam ṣẹ́rí gbogbo nǹkan tí bá ṣe fún yín ẹ má bínú lẹ́nu gbàwo sí gbàwo lèèyàn kan ti manage yín mo understand pé èyí ń bínú ni ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti ready sìn. irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ń pẹ́ nígbà tó yẹ pé mo járọ ẹ̀yin náà ẹ wò mí ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ ẹ wá máa lọ káwọn èèyàn tó máa rí èmi àti yín pàápàá gan bébì mi lè máa bọ̀ gan kó máa rí ìdúró mi ìfẹ́ nǹkan tó máa da ilé mi rú tí mo ṣe wà yìí o. Hmm, mo ti understand ẹ má bínú. mo máa pe security sí ẹ o mo máa pe sí ẹ ó máa tì ẹ dànù kó má rò bíi pé gíga ẹ ló ń dì sí ibẹ oníranù ìgbà tá à ń pe kó wá jẹun gidi ó ń sá sẹ́yìn ó ń ṣe bí ẹni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ ó rí èdè káká kùkùkù. Sweetie. ¿Ya? Sí. Dia. Báwo ni? Ẹ ti dé. Ẹ ń bo ni mọ́mí yín gbà lọ. Wọ́n ti jáde sá. Ó jáde. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀yin bo ah, mo ṣáà láti béèrè lọ́wọ́ pé bọ́ lọ́n lọ. Wọ́n dẹ̀ ní mo ò right láti béèrè mi mọ bí tọ́lọ́wọ̀n dágbére. ipò ò ní right láti béèrè ibi tóun lọ. bẹ́ẹ̀ sà. ẹ̀ẹ́n ok ọmọ nǹkan tó máa ṣe fún mi sìn ọ̀dọ̀ rẹ̀ tẹ̀ jẹ́ ń pè kémi gan pè pàápàá. kò gbé kò gbé kọ̀lẹ̀ kò gbé o ok ṣó ti rí ìyá yín ṣó ti rí ìyá yín ó ti bẹ̀rẹ̀ sí ní rìnrìnkùnrin ìgbò ló gbà lọ tí olúgbó ló fi fóònù ẹ̀ sí. dáadé tìkẹ̀ ìzì títí alẹ́ wọn máa dé. títí alẹ́ títí alẹ́ lòun máa dé ṣé mi ò ní jẹun nílé anyway kò sí problem ó mọ̀ ọ̀dọ̀ rẹ̀ tó máa wà mẹ́ẹ̀ eh, bá mi lọ síbẹ̀ eh, lọ́ba àwọn wà ń bẹ̀ tó o bá rí ń bẹ̀ o tún mọ àwọn ibi tó ń jẹ̀ sí o gbọ́dọ̀ wọnú ilé ìwà o ó gbọ́dọ̀ wọnú ilé ìwà o. ọ̀tún wa aro sí òsì. Ah, ọ̀ wà mẹ́wàá wà. kí ló tún dé. màá délé ń sìn máa ní ní ìgbà bá ìyàwó mi nílé gbogbo ẹrù ẹ̀ pátápátá ló ti kó. báyà. mo pè é kò gbé kọ́ọ̀lù mi o ah! kò gbé o. tó ń pè tó ń pè tó ń pè. bàbá kò sẹ́rù ah, hmm. ah. <laughs> ó ah, ṣàwàdà tó tupi, tupi, pè á gbé. Ah. kí ni nǹkan Ah, ń ṣẹlẹ̀? Ah. ó ti wá pa pátápátá. báyà ó ti kíni. ó ti pa o. oró o. ó ti pa o. ó ti pa bàbá. ìwúni mẹ́rù náà ti ń jẹ́ sákísá jajajaja ẹ mú lọ sílé òṣòro gídó wọ́n ti gbà kẹ̀lé lọ́wọ́ aṣẹ́dùn báyìí wọ́n ti gbọ́kọ́ lọ́wọ́ àjẹ́ ọ̀rin. ẹ jùmọ̀. ah kọ́mọ sọ di òun ẹni tí máa bẹ̀rẹ̀ wọlé ni. bàbá ẹ bàbá ẹ ah àbí kọ́ wa sàn ọ̀túnba àbí kọ́ ọ̀rọ̀ ọmọ obìnrin wọ́n gbé ife wá sí. àbí kọ́ wa. Ah! bàbá. tó o bá wà tó o bá wà ewu wà o ah! torí pé ewu ti ń bẹ lóko alóńgẹ báyìí lóńgẹ búrọ yẹ gangan ewu ni àbí kọ́ wa. Ah! gbàgùtù yẹ kẹ́ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ lọ́wọ́ kọ́ mọ̀nàmọ̀nà lẹ́yìn. bàbá ẹ gbà mí kò síbi tí fẹ́ wá sí. àgbà tí ó ga jù kò ti lẹ́yìn. ẹ̀yin ni mo bá yí bàbá ah. kí ló dé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbọ́ tèmi. ìwọ ló kàn. ẹ̀yin ibi tí bá wo. Ah, ìwọ ló kàn. ẹ̀yin ẹ wo kò síbi tí fẹ́ wá sí nǹkan tá a bá máa ṣe ní kẹsàn. ọ̀túnba ah. ìjòkó ẹ̀ ń bí nǹkan ó ti léwu ó ti léwu. ó léwu. ìjòkó kọ́ ló kàn. bàbá mi ò bọ́ta nu lé yín o ibi ni bóyá ẹ máa ẹ ti bà tèmi jẹ́ ti bà láìpẹ́ mi jẹ́ ẹ dẹ̀ ní kí n máa wọ́ ọmọ kí n máa wẹ́ ní ẹlẹ́dẹ̀ kiri níbo ti fẹ́ wá sí. ẹ kọ́ mi wá àtúnṣe ṣe kẹ́ pé àwọn dáàdi yín bì kọ́ wá solution sọ́dọ̀ ọ̀rọ̀ gbèsè ayé mi ẹ dẹ̀ ní máa lọ níbo ni mò ń lọ mo mọ̀ bóyá ti bá jáde bí máa ya wèrè ẹ wá sọ pé kémi kì í máa lọ. Mm, àtàmọ́ àtàmọ́ lọ́rọ̀ nílé à níbo ló wà. wàláyé wàláyé wàláyé wà kiri yàrá rẹ èmi wà parọ́ kò sí àwọn ilé rárá rárá rẹ. striker ó kàn fún wa problem ṣe yín náà wá ṣe ń wà láàmú láàmú ètò kò sówó lọ́wọ́ ẹ̀ náà ọ̀gbẹ́ni wa jẹ́ ká máa lọ. kò sówó lọ́wọ́ ẹ̀ àlàyé tó fún mi ní information kò lè fún mi lófo ẹni sọ̀rọ̀ alaye kí ló ń ṣẹlẹ̀ náà kò sówó lọ mọ́làmì ẹ̀ ṣọ́ ok ok ok. ó ní kò sówó náà. I'm killing it! I'm killing it now! Wait, wait, wait, wait. Kadaka. Sẹ́ni kí ló bá dà? Awa, awa, awa. Oh. Awa owó wà. yìí ló wọ̀. àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀. Ah. ṣé kò wà lulẹ̀ ló fún wa ló fún wa wà láti dáná ló fún wa láti dáná tẹ̀kọ́. àgbàgbé ni àgbàgbé ni ah. àgbàgbé ni. ọ̀rántí gbàgbé ni gbàgbé gbàgbé ni. ọ̀tẹ̀ ń dà the gbàgbé ni. Ah. Ah. ọ̀tẹ̀ eh, eh, eh. ah, kí ló fi lè pa náà. ẹ ó ṣàti striker. forgiveness is a sin eléyìí ti parọ́ ó dẹ̀ ti jẹ̀bi kú ó gẹ̀ẹ́tì. even at that kò yẹ to pa kò yẹ kó pa náà. ṣé o mọ̀ pé o ṣe pa yìí tó bá I need à nílé ìrògbà lọ́wọ́ ẹ̀ mọ́ kí ló ń sọ ìjọ̀jọ́ òun nìkan níbi orílẹ̀ change ni ọmọ bẹ́ẹ̀ ló mú mi. Adébísí Adébísí ayé talk to me and talk it to you ìgbò ló lọ láti jọ Baba, níbo lẹ ti pàdé adébísí. agbára lọ lóde kò kára lé wọn nílé ìbọn nílọ onílé lágẹlú ọ̀pọ̀lọpọ̀ retí kù bí òjò ọtúnbá o gbogbo tí ò yí ọ pátá yóò yí ọ lónìí. bàbá nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi ah. Ah, ẹ ẹ sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé ìfún mi náà. tó bá dojú ṣùṣù wàhálà ni. ayọ̀ ẹ̀ lẹ́nu nígbà tí mo ní kó padà wá rí mi O mọ̀ pé o ò mọ̀ mí ṣùgbọ́n èmi mọ̀ dáadáa. Ah, o lè yí ọ n ò gbọ́dọ̀ gbàgbé ìyá rẹ tó bí ọlọ́mọ torí pé ìyá rẹ sòrè fún mi tó pọ̀ gan. bẹ́ẹ̀ ni ìyá rẹ wà nú àwọn tó fẹ̀yìn pọ̀n mi wọlé dì nígbà tí mo fẹ́ sáwọ wọn wá ní báwo bá kú àwọn oníṣìkú àwo bọ́gbẹ̀rẹ̀ ní bá kú ọ̀gbẹ̀rẹ̀ ní sùkú ọ̀gbẹ̀rẹ̀ awo kan ò gbọdọ̀ tó gbé ògbèrè kó dá fáànù wọ́wọ́ nígbà tí ọkọ rẹ̀ wá bá mi mo fẹ́ fi ẹsẹ̀ so ògùn ròdó ni. Ah! Eh, eh, ṣẹ́ṣọ owó. bẹ́ẹ̀. èmi ọlárẹ̀wájú bàbá ó dá yín lójú. Ah, ah. wá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkọ rẹ̀ yóò máa gbé oúnjẹ àjẹkù wá fún ọ o sì gbọ́dọ̀ máa jẹ. kò yé mi I don't understand you sir oúnjẹ àjẹkù wo ló ti gbé wá ta ló ń oúnjẹ kí ló ti mo ṣe máa máa jẹ oúnjẹ àjẹkù. oúnjẹ tó bá ti gbé wá ó máa gbé wá lẹ́ẹ̀kan lóṣù o sì gbọ́dọ̀ máa jẹ nítorí ara rẹ ni o. dadi mi ò lè possible láíláí never over my dead body èmi á máa jẹ oúnjẹ àjẹkù tí ọláríwájú bá gbé wá kí ló ṣẹlẹ̀ ọmọdé rẹ ò mẹkùn bàbá ẹ tó mọ ò fi ṣeré ọmọ pé mo ti sọ fún ọ wípé òun gbọdọ̀ sí nǹkan tí ó pa ọ lára oúnjẹ tí ó sì máa gbé wáyé àfikọ́ jẹ́. oúnjẹ àjẹkù láti kò possible báwo mo ṣe máa máa jẹ oúnjẹ àjẹkù mo lọ ti láì ṣàjá ebi ò kí n ṣàjá náà wáì kí ló fẹ́ pa oúnjẹ àjẹkù dé ṣé yàrá ló ń jẹ́ lé ni we have food at home irú nǹkan bẹ́ẹ̀ yẹn ah, dáàdì kò lè ṣe é ṣe kò lè possible láíláí òun kò tẹ̀lé jẹ́ bá mi sọ rẹ̀ kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́nà òbẹ̀ jẹ yó tó fi wá sọ fún mi pé kí mo ti sọ pé o ò mọ mi ṣùgbọ́n mo mọ ọ dáadáa ibi pọ́ọ̀bù fi ẹ̀kẹ́ olójì gẹ̀jìgẹ̀ ló gun ọkọ̀ mọ̀nàmọ́ná lẹ́yìn òṣìkà ọkọ ẹ fẹ́ fi ẹsẹ̀ so ògùn rodo ni. ẹ ọkọ wọn. bẹ́ẹ̀ ni. ọlọ́dọ̀wájú. bàbá iṣẹ́ ìmọ̀ ọkọ tẹ̀ sọ sá ọkọ mi máa ní. Adébísí. sá. tí n bá tí n bá sì ṣe fún un mo mọ̀ pé yóò lọ bọ̀ mí ṣùgbọ́n mo ti ṣe àyín lè padà ẹ̀ tí òfin ní pa ọ́ lára ìdíwárẹ̀ o tó fi gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tí mo sọ fún ẹ nítorí ara rẹ àti torí àwọn ọmọ rẹ adébísí fọkàn ara rẹ balẹ̀ fúngbà díẹ̀ ni àbọ̀ ń bọ̀ wá jẹ́ oníṣẹ́ àbúrò ní ṣe ọ́ torí pé àìmọ́ ọmọ alájẹmọ́ lábẹ́wé àkì í mọ́ máa rọ̀ gidigba lálẹ́ odò tàbá ní ká mọ́ ọmọ alájẹmọ́ lábẹ́wé ayé bẹ́rẹ́bẹ́rẹ́ àdéwé tàbá ní ká mọ́ máa rọ̀. bàbá ìran ah! ọmọ yẹn ní sọmi sálàsọ lò olóore mi nìyá rẹ̀ jẹ́ yìí sì gbọ́dọ̀ fi ojú olóore mi kí n fi gún yìí ìdí rẹ̀ o tí mo fi ní kó máa jẹ oúnjẹ débísí ọ jẹ́ńjẹ́ yìí ni. bàbá ṣé ẹ fi òpele iná máa ṣá dáàdì oh this is strange this is absurd gbogbo kínní kò yé mi àbí báwo ni èmi ṣe máa máa jẹ àjẹkù àwọn àlè ọkọ mi ṣe yẹ rí pé ó fọ́nì. ọmọdé rẹ ò mẹkùn bàbá ah, ah. ẹ tó mọ òjẹ fi ṣe rẹ ṣèwádìí títí ẹni mo ṣe o oúnjẹ oúnjẹ yìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ gangan ni bẹ́ẹ̀ ni tó bá wá lọ́rọ̀ jẹ gangan ló léwu. ẹ ṣọ. Ah, gbogbo ohun tó yẹ kó ṣẹlẹ̀ sí ọ àwọn àlè ọpẹ tí wọ́n ń jẹ oúnjẹ yìí gbogbo ẹ̀ ni ó mọ̀ ọ́ àmọ́ ni ó mọ̀ ọ́ ṣẹlẹ̀ sí torí bí mo ti ṣe ẹbọ ní pẹlẹbọ àṣàṣì ní pẹlẹ àṣàṣì. Ah, dadi eh, eh, eh, ṣó dáyé lójú ṣá. àdàbísí. sá. àwọn kan kan wà tí ò yọ ṣé owó ọmọ ẹgbẹ́ mo mú mi gẹ́gẹ́ bí ọmọ mi ọ̀rọ̀ tó bá sì gba òwúrọ̀ ẹnìkan kì í palẹ̀ sọ tí mi bàbá ọkọ yìí ṣe nínú èròǹgbà ọkọ yìí á lọ bọ̀ mí tó bá ti lọ bọ̀ mí yóò lù ẹni adébísí ó yà máa jẹ jẹ máa jẹ alágẹmọdé àbíkúdẹ lórí ẹnìkan kì í máa alágẹmọ lábẹ́ wé. àpò ah, eléyìí tẹ́ ṣe ti pọ̀ jù bàbá ah. Ah, ẹ ṣe ṣe irú eléyìí fún mi bàbá wáì wáì wáì pẹ̀lú gbogbo bí ṣe ẹni àti nǹkan sí. ọ̀túnba nígbà tó wá bá mi ṣe ń mọ kìlọ̀ fún ọ mo ní kó pe àárọ̀ rẹ àtọ̀dọ̀fin rẹ kó bí wò dáadáa mo ní ọmọ ṣeré ọgbọ́n torí pé mo mọ̀ pé ìwà àwọn ara lọ fi wá bá mi tí má wá sì kàn tí mo ní mi ò ṣe fún ọ ọ lọ bò mí tó bá lọ bò mí ọ kàn dá ẹ̀mí arábìnrin ìlógbòdò ni ìdí rẹ̀ tí mo fi dábí ọgbọ́n. bàbá mo ti rò sọ́ọ̀tún mo ti rò sósì mo ti ṣetán láti ṣe màá ṣe o ọdúnwà bàbá ó ti bí àrò àti ọ̀dọ̀ fún yín dáadáa ẹ fi yẹn sílẹ̀ bàbá tèmi yé mi wo iṣẹ́ tó ṣe ọmọ owó ọ̀dùn èyí tó ń jọmọ tó mọ̀ oṣù iṣẹ́ ò bá pani kà sí lẹ́yìn ẹ̀yìn ọ̀ sí má tóbi kọ́ tó dé ìpínlẹ̀ ìdùnnà rẹ̀. bàbá ẹ fi yẹn sílẹ̀ ẹ má mẹ́nu lọ síbẹ̀ yẹn ẹ wo kò sẹ́ni tí ó máa rí ìpọ́njú tí ò ní ṣẹ́jú ìyá yìí pọ̀. tó bá rí bẹ́ẹ̀ máa sọ ọmọ kékeré ìwọ ní èkó tẹ́gùn máa àgbà kiri ìwọ ní èkó tẹ́gùn máa ó ti di ṣíṣe mo ti sọ fún ọ bí a sì máa ṣe pé ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó ń bá ní àṣepàgbà tó ń bá lò pọ̀ oúnjẹ tó bá jẹ ìníyàwó rẹ̀ ó máa jẹ ní oṣooṣù. ìṣòro kan ṣo tí mo ní nìyẹn. kí ló dé bẹ̀rẹ̀. nítorí pé tí n bá gbé àjẹkù oúnjẹ wá sílé báwo ni ṣe fi ń sọ fún ìyàwó mi pé kò jẹ ló dẹ̀ máa gbà. <laughs> ọmọdé ò mẹ́kùn bàbá ẹ̀ tó máa ń jẹ fi ṣeré kò sí níbẹ̀ ebi nìyí náà èrè òun ni ojú bàtẹ́ kéékèèké báyìí ní ọkùnrin kì í àjẹ. àjẹ. èyí ni ajímọ̀ kò sọ̀rọ̀ gbogbo wọn ní gbogbo lẹ́yìn onígbàtẹ́ gbòlìkà tí nígbà déjì aláìfọ́ kan ni eh. èyí ni aláwọ̀ tó tó alára bíi dé. ẹgbẹ́ náà ń yẹlu. ìyá yóò gbà kó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kọ́ gbígbóná wọn kọ́ tútù. kàlífìrì ẹ ìwọ lókùnrin ìwọ lókùnrin so you have wasted me fún àwọn ọmọ mi just like that for everything I have been to you èṣù ni ọ ẹni tó bá rí ẹ tó rédò tí ò pa ẹ ẹyin ẹ o ti dòkú tán you are evil. bàbá ẹbí mi ò ṣe gbogbo ẹjọ ẹ fi fà létí. o ti bọ ẹ má jẹ kó bá bàbá ọtúbà apọkúnbọgbọ wọlé ọlọ́rọ̀ mi iná mú ń bẹ yín. aláyàbí ọbẹ yìí bó wọ́n ni gbogbo àwọn òkúta apá àwọn ìdákẹ́mi gbọ́ àwọn arúmọ̀lẹ́ sì ti jẹ́ kó yé mi pé kí n jáwọ́ wọn ní tí n bá jáwọ́ mo kán róró nínú òun oríjà róró mo fọtí wẹ̀ òun oríjà èsìsì gbọ́ o ọ̀túnba agé ọ̀pá méje pa gbogbo àfikàn ka gbogbo lára báyìí ó lára kan gbogbo mẹ́fà tó kù ara rẹ̀ ní ògùn sí. a ah, irọ́ o lóye tó ti bá gbogbo ẹ. irọ́ o ẹ máa ja rántí ìfẹ́ bá a bẹ bàbá yìí. what are you looking for. ọ̀túnba ẹ̀mí ara rẹ̀ ló fi di ẹ. bẹ́ẹ̀ni. ẹ. bẹ́ẹ̀ni. a ah, irọ́ bàbá. Eh, àwọn olúmọlẹ ló sọ bẹ́ẹ̀. ẹmí ẹ. ẹmí ẹ ni. ẹ jọba bàbá bàbá ah. ẹ má ṣe báyìí fún mi. ẹ bàbá ẹ fọkàn balẹ̀. ọkùnrin mi ò balẹ̀ ọkùnrin ò balẹ̀. Ah. ó dáa ẹja kọ ẹja kọ kẹ̀hẹ́ mo ní ẹja kọ kẹ̀hẹ́. kò yé mi kò yé mi gbogbo. ẹ̀yin ẹ wú kọ́ <coughs> ẹ wò ó ipá kan ní àjàgùnmọ̀lé jákòkè ẹ̀ ikú kí oníbàbá kẹ́ ẹ pẹ́ ikú ti kí yín kẹ́ ẹ pẹ́ lè kú mọ́. ẹ wo ọkàn mi ò balẹ̀ bàbá fọkàn balẹ̀ bíi ti báwo mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín náà. ẹjọ́ kan yín ó balẹ̀ ẹ wo ẹ bá ń jákọ́. pardon. ẹ jákọ́ kẹ̀ ẹ́. mi ò understand yín. ẹ wúkọ báyìí <coughs> ikú ti rí yín kété. Ifá kan sọ wípé àjàgùnmọ̀lé jákọ́ kẹ̀hẹ́ ikú ni bàbá kẹ́ ẹ pẹ́ ikú ti wá kí yín ó ti ní kẹ́ ẹ pẹ́ ẹ lè kú mọ́ àwọn tó ń parọ́ náà nípa ẹ̀kú wọ́n ń tanra wọn jẹ ni ẹ wo olóyè wọ́n jẹ́ kó yí wọn pé ibi tẹnìkan pín sí ibẹ̀ tẹnìkan ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. aláwọn àjọ orí bẹ́ẹ̀. oògùn rèé ẹ wo olóyè ṣe é rí kí ní ọwọ́ mi ẹ gbà á nígbà tẹ́ ẹ bá ti wá délé ẹ bù díẹ̀ ń bẹ́ẹ̀ tó bá di déédéé aago mẹ́fà rọ̀lẹ́ òní ẹ bu díẹ̀ sínú omi ẹ fi wẹ̀ nígbà bá di déédéé aago mẹ́sàn-án ẹ tún bu díẹ̀ ńbẹ̀ ẹ tún fi wẹ̀ tó bá wá di déédéé aago méjìlá òru ẹ tún bu díẹ̀ ẹ fi wẹ̀ nígbà bá tó di déédéé aago mẹ́ta ẹ tún bu díẹ̀ ńbẹ̀ ẹ fi wẹ̀ tó bá wá di déédéé aago mẹ́fà àdájí ẹ wẹ̀ yòókù ní kó bá rẹ̀ ń kété sẹ́yìn ò gbọ́ pé ni wọ́n ní mo dé bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ kí wọ́n ní bẹ̀rẹ̀ àìbẹ̀rẹ̀ kí wọ́n ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀gbin ló mú tó fi bẹ́ẹ̀ rí abẹ́rẹ́ kì í ṣẹjọ́ ara abẹ́rẹ́ ẹ̀yin ò ní fìtì gun abẹ́rẹ́ ikú ti rí kété ẹ fọkàn balẹ̀ èmi ọlámúlò. bàbá ìwẹ̀ tẹ́ni ìwẹ̀ yìí ó já sí pé mi ò ní sùn lé nínú yẹn ah. látago mẹ́fà rọ̀lẹ́ títí di aago mẹ́fà fẹ̀rẹ̀ wákàtí mẹ́ta mẹ́ta nìyẹn. bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni kò yí sí i àti rékù òyì sí i bẹ́ẹ̀ sẹ́yìn lóyìnbó ẹ wò ó tẹ bá ti wá ṣe tó kò tán síbẹ̀ o lẹ́yìn tẹ bá wá ṣe gbogbo nǹkan ọ̀hún tán ẹni tó jẹ oúnjẹ tí ẹni ó jẹ oúnjẹ àjẹkù ọ̀hún gangan ẹ wàá wà kàn onítọ̀ ni ó padà wàá jẹ oúnjẹ ọ̀hún ni ó jẹ parí tó bá ti lè jẹ àbùsíbùsí. Ah, bàbá yìí ò pọ́sibò oúnjẹ àtijọ́ wo ó ti bàjẹ́ oúnjẹ ti bàjẹ́ bàbá. àfi kó jẹ́ o tí ò bá jẹ́ ó léwu ewu ọ̀hún sì ní orí yín ló wà. bó ṣe jẹ́ oúnjẹ tó ti bàjẹ́ kó jẹ́. àfi kó jẹ́ ah. ìkásẹ̀ tuntun nù àfi kó jẹ́ o. mo ti gbọ́ láàárọ̀ ó jẹ́ bó ṣe jẹ́ ó jẹ́ bó ṣe jẹ́. ẹ eh, máa padà yọjú sí yín. ẹ fọkàn balẹ̀ ah, ẹ ní kú mọ́ èmi ni èmi ọlá mo lo oògùn àǹjẹ̀nú èèyàn tí wọ́n ń délé tí ò bá ní nílé tí fèjà kọ́mí sí rẹ̀ lálejò rèmídòmídòre ọkùnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin làdá. àfojú fẹ́ni máa fọkàn fẹ́ni. kílẹ̀ hmm, kílẹ̀ kí ló gbé sí báyìí náà kí ló gbé kúrò mi jọ kó ní mo gbogbo mí ní oṣù mí ní ilé are you alright mo ń bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń wò lójú chief ẹ gbà mí lọ́wọ́ ọmọ yìí kẹ́ ṣé ẹ rí nǹkan tó gbọ́ àní chief ẹ gbogbo dẹ̀ ní kó gbé kúrò rẹ̀ ń wò mí kò tẹ̀ sọ anything. ẹ Kẹ́mi ìwọ la gbé wá fún. kí ni bẹ́ẹ̀ fi ṣe. ẹ ìwọ ló jẹ́ kú ọ̀nà dẹ̀ ló máa parí ẹ̀. mi wọ ibà. ìwọ ló jẹ́ kú njọ Thursday náà so oúnjẹ náà ni a fẹ́ ìwọ náà ló máa jẹ́ ẹ̀ what èmi chicken tèmi jẹ kùnú ọjọ́ sọ̀rọ̀ ṣe ni kí mi máa jẹ lọ ah, ah. kí lẹ́mí eh, chief kí ni gbogbo rọ́bì ṣe lè kí lẹ́mí láti bá mi ṣe náà mi ò understand yìí. òun fi kankan ṣe yẹn kó jẹ́ kí ni. excuse me ẹjọ ẹjọ ìtòlẹ́ ọlọ́run kí ni tí mo yẹ kí ni mo máa ń ṣe. sit down. oh my god sit. chief. sọ̀rọ̀ bẹ́ẹ̀ la ṣe mí. wo tó bá nífẹ̀ẹ́ rẹ̀ o jẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ kínní àìjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba jẹ́ kí n jẹ́ ẹni sórí burúkú ẹ̀wọ̀ nǹkan tí mi ò jẹ́ fún yín láyé mi ẹ jẹ́ kí n jẹ́ fún yín ah. ṣé ní mo ṣe wá ilé ọkọ ni mo wà mo yọrí ìgbín nígbà tí mo bọ́ ni eh. ẹ ṣàánú mi ọmọ mi sì kéré ẹ̀wọ̀ ẹni tó bọ́ jẹ́ kí n jẹ́ ah, ìdílé lẹ́yìn ah. oh my god. Eh, sórí kìíní ìdí ò kì í pààyàn ó máa fi sanra sí ni. mo ti wà. abẹ́ spice ẹ̀ ní pẹ̀lú ìdí ìyẹn náà dẹ̀ ti wà ókè kó bẹ̀rẹ̀ sí ní gbé kó máa jẹ́ ìsìn tó bá ń lẹ́mìí ara rẹ̀ lò. ẹ jẹ́ wọ́n jẹ́ kí n jẹ́ mo ti tóbi tóbi ìfẹ́ tóbi jù báyìí lọ́wọ́ mo mi wá lé owó mi kéré mo ti ṣe òye. the highest protein. Come on. Ṣo fẹ́ jẹ́ àbí ká dẹ́ ẹlu èyí ló fẹ́ nu méjèèjì jẹ́ chicken àbí ká dẹ́ ẹlu nísinsìnyí. Chief Kẹ́mi Sọ́ládé Sọ́ládé ẹ jẹ́ ṣàánú mi ọkùnrin jẹ́ kí òun yìí wà á ti jẹ́ kí ní ìtàn àti kó òun bí. Ah, ah. má wo ẹ̀stíríọ̀ ìtírú ẹ̀ ní kò mú ìtírú ò bàjẹ́. òkè tí gẹ̀rẹ́bẹ̀ ojú ọ̀dẹ́ dá ọ̀kẹ́rẹ́ mú gígùn àdé òun fúniṣẹ́ ayé ayé like it's not a ayé o ṣe ah. gbàgbé àgbàgbé ah. ni ayé jẹ ah. oúnjẹ àjẹkù rẹmi. kò lè má dọbẹ̀ dẹran jíjẹ bẹ́ẹ̀ ni kò lè má dọbẹ̀ jẹran jíjẹ àgbọ̀nrín tó lọ sẹ́yìn kò lè ọlọ́dẹ ni yóò dọ̀bẹ̀ yóò dẹran jíjẹ wò ó bẹ́ẹ̀gùn bá kọ pélé ẹ̀ ń bá mọ̀ ògbúdọ̀ wí bẹ́ẹ̀gùn bá kọ àbàjá ẹ̀ ń bá mọ̀ ògbúdọ̀ rò sórí nǹkan tó ń jẹ yìí mo wí fẹ́ nìkan o bó o bá ilé sọ fẹ́ nìkan kan. ọ̀ọ́rùn làálàá ah. bẹ́ẹ̀ ni ikú ni. take ah. ah. it my friend. bàbá ìjọ. ọkọ. Bàbá ṣe kí ni? O need ketchup àti kí ló sọ má ti tọ́lẹ̀tì tó bá parí kinní ló ní àǹfààní láti lọ yàgbẹ́ àìparí ẹ̀ mo ti ṣàlàyé ìgbà kan láti. ẹ olóye ẹ fọkàn balẹ̀ ibo ti jẹ́ ń bẹ̀. ọ ti jẹ. ẹrù ti pa. ọ̀dà hmm. ah, ah, ń gbà. ó burú gan-an àyà kú ẹ̀ gan-an ìwọ bọ̀bọ̀ yìí báwo lèèyàn ṣe máa burú báyìí o tún lórí láyà òun bọ̀ lé mi o máa sọ fún mi pé o tún ní ìdìbò láti ṣe kí ni o ò ní bẹ̀rù rárá o ó gbàgbọ́ lálàkọ̀kọ́ ó fi pààyàn ó pa aláboyún ó tún gbà lẹ́lẹ̀kejì ó fi pa haúsá haúsá pé ò ṣe ẹ ẹni eléyìí tó jẹ́ǹtù ó tún wá ń bò ń sìn kí wọ́n fún ẹ kó tún lọ́ọ́ fi pààyàn kó ló ń ṣe báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má bínú kò rí bẹ́ẹ̀ gbogbo yẹn kábàpọ̀ ti lọ haúsá yẹn fọ́ǹbù ni ó lọ ń parọ́ fún mi hmm. ó fọ́ǹbù bọ̀tì yẹn ti lọ kò ní ṣẹlẹ̀ mọ́ mo promise kò lè ṣẹlẹ̀. mo mọ̀ mo mọ̀ pé kò lè ṣẹlẹ̀ mọ́ àmọ́ mi lè fún ẹ̀ ń bọ̀. bẹ́ẹ̀ ah, ni má ṣe bẹ́ẹ̀ mo nídìí lálẹ́ yìí ah operation alẹ́ yìí ó gbọ́dọ̀ o understand now. èmi náà nídìí lálẹ́ èmi kankan fẹ́ lò lálẹ́ ṣé o ti gbọ́. ó ti yé mi Lizzy mo promise máa double owó yẹn mo gbọ́dọ̀ lò lálẹ́ yìí ah mo gbọ́dọ̀ lò. tírípù ẹ̀ eh. tírípù ẹ̀ mo fún ẹ̀ lọ́fíra tiẹ̀ má ṣe báyìí náà. tó bá ti ṣe tó bọ́ta. ah Lizzy ṣe ṣe ṣe máa fi mí sí ìbáyìí ni. káàdì ẹ̀ Lizzy. Jọ́wọ́ mm, sì máa lọ jàre. Àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹkù. Mm, mm, Rẹ́mi náà. I say, move. Do you know him? Striker. awa ò mọ rí o. Èmi náà ti sọ látàárọ̀ pé a ah, mọ bọ̀bọ̀ yìí rí. Ẹ̀ẹ́dẹ̀ gbà mí gbọ́. Ẹ mọ̀ It's alright. Ǹjẹ́ wọ́n mọ̀ Who's the blacks? Kí ló ń kọ́ fún ẹni bàbá ìyá mi wọ̀ lórí náà? Ah, it's okay, it's okay. You don't know him. Yes. But I'm going to ṣáìkà ló ń yẹ. where oya move it. Move everybody move move. Ṣé ṣáà mọ̀ rí ni? move what kí ni mo ṣe. kí ló ṣẹlẹ̀. ẹyin níbi bẹ́ẹ̀ ah, ah, kí ló ṣẹlẹ̀. ẹ sọ fún mi babes striker ni amọ tó ti lọ fa wàhálà tó mọ́ ọlọ́pàá bá wa lé adé ń so fún látàrọ pé a mọ bọ̀bọ̀ yìí rí. ẹ mọ̀ mo dẹ̀ mọ̀ kó ń jẹ́ striker àbí it's alright striker ṣẹ́ni ni. Ah, ah. àbáyé striker fẹ́ bàjẹ́ ni kílé kílé tó mi orí bí orí aláǹgbà kílé tó ń ṣe báyìí tó ń kọrin mọ́lẹ̀ ṣé ọmọ mi ni. it's alright madam n tó ṣẹlẹ̀ ń ni wípé you are under arrest. ọ̀gá ọlọ́pàá má ṣe bẹ́ẹ̀ yẹn jàre ẹ wo gbogbo ilé yẹn search wa ẹ search bag mi ẹ lè rí evidence kankan àwa kọ̀ it's okay move everybody everyone of you. bójú bójú ọlọ́run wọ̀ bó balẹ̀ gbé mi. fi mi sílẹ̀ bó ṣe bá mi. Yeah àbí o lo antibiotics tó ń react sí ẹ lára ni ó dẹ̀ sọ̀rọ̀. ó ti máa sọ̀rọ̀. ẹ ká lórí kó má sọ̀rọ̀ ah mo gbé sọ̀rọ̀ sọ̀rọ̀ kò sí ìkókó tó fẹ́ ṣẹlẹ̀ sọ̀rọ̀. ṣé o ti chief ti tẹ introduce me. chief ọlọ́run wájú. Ìfọlárẹ̀wájú. Kí ló ṣe wọ́n? Ṣáwọn náà nà ẹ ni? Ṣáwọn ló ṣe é báyìí ní sọ̀rọ̀? Kí ló ṣe láàrin wa ti wọn? Ó pè mí pé kí wàá bá wọn lọ́jọ́ kan. Ó jẹ chicken. Kí ló ṣẹlẹ̀? Àmọ́ mi ò jẹ chicken yẹn tó. Erékò ti tóbi jù. Lẹ́yìn ọjọ́ mẹ́rin chief wa pè mí pé kí n wá àwọn fẹ́ rí mi nígbà tí mo débẹ̀ ṣíkì tí mo jẹ kù lọ́jọ́ tí mo lọ lọ́ba gbé jáde fún mi pé èmi náà ní kí n jẹ. ṣíkì ọjọ́ kẹrin. jésù. bí mo ṣe ń kó jẹ́ rèé torí kí wọ́n bá ṣé kìí ṣe wípé chief lù ẹ ṣé kìí ṣe pé kò fi ẹ ṣe nǹkan kan àbí bọ́ọ̀ ló ṣe máa ní kéèyàn máa jẹ dín ah. dín àti chicken papọ̀ ẹ gbà mí mi gbọ́ rí jésù. ọ̀rẹ́ mi ò jọmọ bẹ́ẹ̀ nítorí mo padà rí babaláwo tó dúró sí mi. Ah! Ah, babaláwo wà bẹ́ẹ̀. wọ́n ti lọ kẹ́mi sọ́lá mo dárò. ẹ mọ̀ pé méjèèjì lè bá yẹ ẹ̀jẹ̀ cause òun àti ọkọ ẹ̀ ọkọ ní misunderstanding instead kẹ́ advice ẹ̀ kẹ́ fún ní good advice ẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa gbé fún ọkùnrin káàkiri does that make sense? ok sìn tó bá kú sìn ṣé ìjọba bá tọ́jú ọmọ ẹ̀. kò lè kú wo a máa lọ kógun jà wọn ni ayé wọn ti bàjẹ́ wo ó ti lọ wọ́n pẹ̀sìn o ó ti lọ wọ́n pẹ̀sìn o ayé wọn ti bàjẹ́ o. Ah! Ah! ṣí ẹ. Ah, ah, ẹ jẹ́ àgbẹ̀ lọ́sọ̀ fún mi. ṣé mo máa kú ni. o lè kú à ah, kí la máa ṣe ṣé ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká gbé lọ oh, church. ẹ jẹ́ ká gbé lọ church kí la ẹ jẹ́ ká gbé lọ. Mm, àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé yìí oúnjẹ àjẹkù. ọ̀nà kí ló dé tó ń pariwo báyìí. dádì mo dó idá ẹ̀yìn sí mo ń pè é jẹun jẹyìn so nítorí pé mi ò jẹ oúnjẹ ló ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo orúkọ mi bẹ́yìn wò mo ní important meeting tí mo ti fẹ́ lọ fún tí n bá dé màá padà wá jẹ. ah dadi no no ah, oúnjẹ yìí máa tutù kẹ́ tó dé náà. ẹ dẹ̀ lọ bá mi jẹ́ ńgbà yẹn ah, èmi ti fẹ́ jẹun mo sọ pé àwọn wo ló wà lẹ́nu gbèsè. mi sọ́nà ìfún. lọ́wọ́ máa bọ̀ rìn gbẹ́sẹ̀ lẹ̀. Ah. àwọn ò ní o. bó balẹ̀ yé mi. ṣe mí sílẹ̀ bó ṣe bá mi. Oh, Don't try it, love and lost. Do you mean mm. it? Does it hurt? Àtàmọ́ àtàmọ́ lọ̀rọ̀ ilé ayé yìí. How are you? Oúnjẹ ẹ̀jẹ̀ kù. How may help you? Yeah, ṣe folówó kiri. Yes. Okay. Láti Surulere police station láti wá. What can I do for you? Ah, kò sí nǹkan kan, a kàn náwọn ọ̀rọ̀ kan àbí méjì tàbí bí yín ni ní station wa. Èmi. Yà. Ẹ wo, ó ní meeting tí wọ́n lọ fún ìsìn and it's very important. Tí o bá ń bọ̀ láti meeting, màá darí sí station yìí. Ṣèjúgbọ́. Ìyẹn ò ní lè possible sir, ẹ máa ní láti tẹ̀lé wa rẹ́dí I must follow you guys. Uh, okay. Mm-hmm. So serious, please. Please respect yourself, sir. Let's go. Hey. Someone lè pe mo fẹ́ tẹ̀lé àwọn ọlọ́pàá ìdí station. Yes. Okay. Ah, wọ́n máa mú dáàdì lọ. Ìfẹ́ àfẹ́jù lọ́wọ́ lásìkò àtàmọ́tàmọ́ lọ́rọ̀ ajé yìí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kẹmi. oúnjẹ àjẹkù. olórí burúkú ti jí. mi ò mọ̀ nǹkan tó bá ṣe fún mi lélẹ́yìí. kẹmi jíìbù kì í ṣe olórí burúkú ta ló máa rẹ́ta ṣìwèrè tí kò ní bù nígbà tó jẹ́ pọlọ́gbọ́n ní gbé títí ẹ sílẹ̀ kẹ́mi tó bá jẹ́ pé o jókòó sí ilé ọkọ ẹ kó o fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ojú ò máa ní rí nǹkan tó ṣẹlẹ̀ yìí àmọ́ àsìkò ọ̀rọ̀ kọ́ lélẹ̀ kọ́ ló ń ṣàbà mi fún ẹ lálàáfíà ní kókó ọlọ́run á dẹ̀bà mi fún lálàáfíà á wò tí ìkúnlẹ̀ àbíamọ́ á bá mi mú ẹ lára dá lágbára ọba pẹ̀lẹ́ <sighs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lórúkọ Jésù ò ní kú. ìyàwó yìí rèé. ẹ rọra sà. ṣé kẹ́lẹ́ rẹ̀. òun ni. àbóòrí bọ́lọ́run ṣe tóbi tó àbóòrí bí ọlọ́run ò ṣe sí lẹ́yìn alábòsí àbíòrí bọ́lọ́run ṣe ń wà lẹ́yìn ẹni tó ń finú kàn sí mo pariwo títí láti ọjọ́ tí mo ti observe pé irú ilé máa ṣẹlẹ̀ kò sí nǹkan tí mi ò sọ fún ẹ tán mo sọ sọ sọ láti ọjọ́ tí mo ti notice pé irú eléyìí máa padà ṣẹlẹ̀ sí ẹ kò sí nǹkan tí mo fi bẹ̀ẹ́ láti má jẹ́ kó parun fúnra rẹ̀ ló wọnú ọkọ̀ ó wọnú ọkọ̀ ó lọ láì mọ̀ pé èbúté méjì ló wà fún ìgbésí ayé o gbogbo ẹ̀dá tó wà láyé ìbúté méjì ni ìdádà kó wọnú ọkọ̀ kó dé èbúté ayọ̀ tàbí kó wọnú ọkọ̀ kó dé èbúté ìbànújẹ́ inú ọkọ̀ tó wà èbúté ayọ̀ ló ń gbé ẹ lọ nítorí mi tí mo jẹ́ ọkọ ẹ nífẹ̀ẹ́ tọkàntọkàn ó dẹ̀ darí ọkọ̀ yẹn o stop driver o lé mi bọ́lẹ̀ o lé ọmọ ẹ bọ́lẹ̀ o lé gbogbo àwọn ẹbí mi bọ́lẹ̀ o wọnú ọkọ̀ tó máa gbé ẹ dé èbúté ìbànújẹ́ ibẹ̀ ló wáyé èbúté yẹn ló mú yìí ebi ń pa ẹ́ lọ́jọ́ ṣíṣe rántí pò gbéṣu lé náà yìí ìgbà tó ń gbẹ gbẹ kẹ́mi ò ní bomi fún ẹ fúnra rẹ ló gbé kété tó gbé lọ sódò. So kó o tó dé ẹran ti fiṣu jẹ kí lè rí ẹ èmi ti move on pẹ̀lú láìwò tèmi o mo ti lẹ́lòmíì tí mo ń fẹ́ tó nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ ọmọ mi tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo nǹkan tí mo ní mo ti rí iṣẹ́ mi tí mo ń ṣe tọ́lọ́run dẹ̀ ti fi mí lọ́kàn balẹ̀ ńbẹ̀ àbó rí báyìí mo sọ sọ sọ ṣé wo mọ̀ pé títí ẹ̀ ti jóná ó máa ń fẹ́ kí tẹlòmíì náà jóná ni ẹni títí ẹ bá ti bàjẹ́ wọ́n máa ń wẹ́ni kúnra ni pj àti liz jọ ilé ọkọ wo ló ti rí wọn àwọn tí wọ́n bá ṣọ̀rẹ́ nìyẹn ibo náà lè dé tán lè sọ pé èèyàn gidi rèé ojú aṣẹ́wó ojú èèyàn àbùkù náà fi ń wò wọ́n àwọn yẹn ni wọ́n yàn láàyò nítorí wípé wọ́n fẹ́ darí ọkọ ẹ tó lọ sí èbúté ayọ̀ gba èbúté ìbànújẹ́ mo kí yín ẹ ṣe gan o mo stọ́dì yín mo dẹ̀ rí yín dáadáa ìbànújẹ́ ò ní dé yín o ẹ jẹ́ ká lọ sísàlẹ̀ kí ẹ lọ bá mi kó gbogbo nǹkan tí mo ra fún kẹ bá mi kó wá fún ṣọgbọ́ màá tún máa yọjú sí ẹ. òkè tó gẹrẹ bẹ́ẹ̀ ojú ọ̀dẹ dá ọ̀kẹ́rẹ́ mú gígùn ọ̀kẹ́ òun oníṣẹ́. Ayé yo, like it's not in here. Eh, ayé ò ṣe àgbè, àbẹ̀gbé ni ayé jẹ́. Oúnjẹ àjẹkù. Trust and gain. funny, motherfucker funny. Oh, you boju boju, oh, oh, boba lege mi. Femi sila, boje ba me? ogun mm-hmm, wọ́n pa lórí. lókè ìpẹ́ gbogbo àkàlà màgbóyọ gẹ́gẹ́ lọ́rùn ayé tó tó mo ṣe fìlà what did you just say? oúnjẹ àjẹkù. gígùn àbọ̀dé òfò níṣẹ́ ayé yíyó life is nothing ayé ó ṣe ra gbé abẹ́gbé ni ayé jẹ́ oúnjẹ àjẹkù remnant. Yeah.